وعلى آله وصحبه ومن والاه سبحان الله لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وبارك لنا فيما علمتنا وزدنا علما السلام عليكم ورحمة الله وبركاته ذكر المؤلف الحافظ الكبير ابن حجر رحمه الله تعالى في الحديث الخمسين حديث أنس رضي الله عنه قال رأى النبي صلى الله عليه وسلم رجلا وفي قدمه مثل الظفر لم يصبه الماء فقال ارجع فأحسن وضوءك أخرجه أبو داود والنسائي وعنه رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وآله وسلم يتوضأ بالمد ويغتسل بالصاع إلى خمسة أمداد متفق عليه وعن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم ما منكم من أحد يتوضأ فيسبغ الوضوء ثم يقول أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إلا فتحت له أبواب الجنة الثمانية يدخل من أيها شاء أخرجه مسلم والترمذي وزاد اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين الحمد لله الحافظ ابن حجر رحمه الله تعالى إنه حديثي في أدوتا ومو يقوى تفضل أنا ابن مالك أنا bá kó أني النبي i ó ní anábìwá ìkí àti wọ́n rí arákùnrin kan o wọ́n fi kọ́dàmì hí mẹ́tìló bọ́fọ̀r lẹ́mìọ́sọ̀n ọ̀nà àyíká wọn sẹ́kù lẹ́sẹ̀ rẹ̀ sọ̀mọ́ bíi kanna tó ṣe kó mi ò débẹ̀ fọ́kọ́l anabi sọlá àyùwá àyùsẹ́lẹ̀ wọn sọ fún mi pé ẹ ò jẹ́ fa ahsan wudu'ak. padà kọ́ lọ tún àlùwàlá rẹ̀ ṣe padà kọ́ lọ tún àlùwàlá rẹ̀ ṣe kése pé tún àlùwàlá ṣe ní tẹ̀ lọ tún àlùwàlá rẹ̀ ṣe kódà ètò ṣe àlùwàlá ni ṣùgbọ́n ibi tó kù sí tún ṣe ìtumọ̀ fa ahsan wọ́wọ́ àtùnú. أخرجه أبو داود والنسائي Abu Dawud àti An-Nasa'i àwọn náà gba àdéhìí wa. àdéhìí ń tọ́ka sí bí ànábì Muhammad sallallahu alaihi wa sallam bí wọ́n ti ṣe jẹ́ ẹni tó ṣe wípé wọ́n máa mójútó ohun tí àwọn ọmọlẹ́yìn wọn ń ṣe bó ti ṣe dáa àti ibi tó bá kù díẹ̀ sí i nítorí wípé ànábì wa ànábì kẹ́ni sallallahu alaihi wa sallam wọ́n ti wà wọ́n ti fi wá mọ̀nà láti sọ fún wa ètò bá kù díẹ̀ káàtó nínú táǹtì kálíbà àtàtúnṣe rẹ̀ ètò máa ń tètè dáadáa wọ́n túbọ̀ fún wa lẹ́yìn láti múra sí ní ṣíṣe eléyìí lọ́fàá tó fi jẹ́ pé ńgbà tó ṣe àlọ́ àlátá ànábì rí ipa lọ àlá rẹ̀ pé fún àdákẹ́ ṣùgbọ́n ṣe ni wọ́n sọ fún ohun tó ti ṣẹlẹ̀ sálọ àlá rẹ̀ àti níta yẹ kó ṣe sí i bẹ́ẹ̀ náà ni gbogbo mùsùlùmí yẹ kó jẹ́ nítorí pé gbogbo mùsùlùmí tó jẹ́ ọmọlẹ́yìn ànábì sallallahu alaihi wa sallam ọlọ́run ròyìn wọn pẹ̀lú ìròyìn kan tó ga ìròyìn tó so yìí pé ó wu gbogbo èèyàn ká pé irú rẹ̀ náà tọ́sùn láwọn ẹni tí èsè mùsùlùmí ìròyìn náà ni pé kuntum khayra ummatin ukhrijat lin-nas ta'muruna bil-ma'rufi wa tanhawna 'anil munkar ẹ̀yin lè jẹ́ èyí lórí nínú ọjọ́ pátákáfà ọlọ́run bá fún jáde. ó kó yín jáde sí àwọn èèyàn iṣẹ́ yín onáníkẹ́ máa gbé àwọn èèyàn lọ sí ibi fún ṣe dáadáa kí ẹ sì máa fún wa láti nínú ká pé ní lọ sí ibi dáadáa onáníkà pé ní lọ sí ibi nínú tí ọ̀dá fún mi rí sẹ́sìn lọ́nà tó fi bí láti ra nàbẹ Muhammad sallallahu alaihi wa alihi wa sallam làlùwàlá láàrin ó sì àlùwàlá wọn rí i pé àyíká sẹ́kù lẹ́sẹ̀ rẹ̀ èyí tó mi ò dé wọn ní kọ́ lọ tún àlùwàlá rẹ̀ sí. bẹ́ẹ̀ náà ni ìbẹ́ ẹ̀mọ̀ nípa tẹni tó kírun tó sì pé irun tiẹ̀ tó kí irun tiẹ̀ ló kí bàtúbàtú tí kò dára. النبي صلى الله عليه وسلم في موقفه انه ارجع فصل فانك لن تصلي لا تيرن لك لا كيرن تركي توكي تلا او تكير بيناني اي توكبر توازو كون توكي معي ní ọjọ́ ọdún léyà ó bi ànábì sallallahu alaihi wa sallam lẹ́yìn pé tó mú àbí òun ṣùgbọ́n ànábì sallallahu alaihi wa sallam wọ́n sọ fún pé rárá o ẹni tó bá pa ẹran síwájú kátó ti pa kírun ìtọ́pa ni kẹ́pṣù ṣẹ́ ọkàn pa ẹran lásán ni kò sí ẹran léyà èyí tó náà bá ti pa láti. ìjẹ́ tí gbogbo yé wa àwọn tá a lẹ́yìn ànábì náà níṣẹ́ ló yẹ káràn lọ́wọ́ lórí àtúntúnṣe mi tí ẹ̀ka bá ti ṣe ń tí ọ̀dà àbó ṣe àṣìṣe níṣẹ́ ló yẹ ká pàkíyèsí rẹ̀ láti tún àṣìṣe yẹn ṣe nítorí pé alimọ́kùnmínú mìíràn ààtò àhí gbogbo olùgbàgbọ́ òdodo gbẹ̀ngì lọ́jọ́ fọmọ ẹ̀yà rẹ̀ láì sáà ń tẹ́sán lọ́la lọ́pọ̀lọpọ̀ ọgbà làwọn fojú wa gán ní àtúnṣe tí àwọn ọmọ ìyá wa ń ṣe nínú àlùwàlá wọn bí wọ́n sàlùwàlá fi àyè kan sílẹ̀ láì mọ̀ pé àwọn ti sílẹ̀ èkó kúkú dájú pẹ́ẹ́nìkan ò ní máa mà kó sí àlùwàlá rẹ̀ lájàmbàpọ̀ àlùwàlá kọ́ wa fẹ́ fi rẹ̀ kírun kọ́nà ọ̀bà wa. látàrí àtúnṣe èèyàn lè fi ibìkan sílẹ̀ tí irú bá ṣẹlẹ̀ àlùmọ́kùnrin náà. mẹrànátò àfi ó oh, sàlámù alaykum alùwàláyìn ah, ibi báyìí eh, ti fọ̀ dáadáa kò sí àbùkù mẹ́ fọ̀ dáadáa gan-an tí mùsùlùmí bá ń ṣe bẹ́ẹ̀ fáwọn ọmọ ẹ̀yà wọn eléyìí á mú wa láwùjọ wa. tó wọ́n ní sallallahu alaihi wasallam wọ́n rí ọkùnrin yẹn pé eléyìí ò sí nínú أخذ عن النبي محمد صلى الله عليه وسلم يجي من حسن إسلام المرء تركه ما لا يعني النبي صلى الله عليه وسلم من بأنه دادا إسلام ويا إيه أقبانتي أقبانتي أقبانتي ṣe eléyìí sínú pé èèyàn ń dá sí ní ọkàn èèyàn ń ṣe aláyọnusọ alásojúbọ kẹlà eléyìí òsì ń bẹ torípé eléyìí ń bẹ nínú ad-da'watu ila al-khayri idha turika wan-nahyu 'anil munkari idha fu'ila ń bẹ nínú pípé àwọn èèyàn lọ sí ìdí ẹsẹ̀ rere ní ìgbà tá a bá rí pé àwọn èèyàn ti parí rẹ títí ó sì ń bẹ nínú kíkọ̀ ìbàjẹ́ ní ìgbà tá a bá rí pé bàjẹ́ òun gan làwọn èèyàn ń ṣe. torí de lẹ́yìn mábìlà ó ń dáhùn èèyàn sọ nípa pípọ̀ ń dá sí ti ọkàn lópin ìgbà tó bá ti fi ẹsẹ̀ tọ́lọ̀ ẹsẹ̀ lẹ́sẹ̀ ànábi sọ̀rọ̀ àríwá àríwá sẹ́lẹ̀ ìwọ máa ń pè yẹn lọ sí díẹ̀ lópin ìgbà tó bá ti fi ìfún ọtí sí ọ̀dà lọ́n pàṣẹ ìfún ọtún ṣe torí kó lè bàa dáa torí kẹ́sìn fún ọ kó lè bàa jẹ́ àtẹwọ́gbà lọ́dọ̀ ọlọ́run ọba wa. wọ́n ní wọ́n rí ọkùnrin yẹn tó ṣe pé àyè kan sẹ́kù lẹ́sẹ̀ àyè yẹn kéré ó dà gẹ́gẹ́ bí èékánná. tó ṣé àní sọ pé wọ́n nínú àwọn àyè àlùwàlá náà ní sọkọ́ náà ti sàmójúkúrò rẹ̀ ni. nítorí pé al-qalilu mulhaqun bil-'adad kẹ́ẹ́bí òfin tó sọ pé gbogbo tó bá kéré àdàpọ̀ máa ń tí òsì ni bí tó sọ ìkàkàn kàlá. torí pé tarkul qalil tatarkil 'udwi fil wudu' ay tarkul lum'ah tatarku ghaslil 'udwi fil káfí àbújá ìjẹkù kan sílẹ̀ láì pọ̀ nínú àlùwàlá ó dàbí káfí òdìdí oríkè kan sílẹ̀ nínú àlùwàlá lèmàdá lèwòjú bẹ̀lẹ̀ ìsìyàrẹ́bí fi ìmọ̀wọ́ kẹrin ìrọ́sìlẹ̀ pẹ̀lú torí pé ọ̀ràn àyàn lọ jẹ́ káfọ́ ní fífọ̀ tí ó kárí gbogbo àyè ibi wọ́n ní káfọ́ nù àlùwàlá yàtọ̀ sí àyè tí wọ́n ní káfí fún mi káfọ́ mi pa torí de ilé ìlú ti jẹ́ kó ti kékeré kò sì sí ní ńlá tó o bá ti lè fi àyè kan sílẹ̀ láì fọ̀ nínú àlùwàlá apàtì èsì rẹ̀ kò sí bẹ́ẹ̀ wà ìlà tó bá lọ fìlú rẹ̀ kírun àjẹpọ̀ sèré. tọ́ wọ́n ní ó fi àyè kan sílẹ̀ tọ́mọ gẹ́gẹ́ bí èékánná láì jẹ́ pòmí kan. eléyìí ò túmọ̀ sí pé bóyá ọkùnrin yẹn kò farabalẹ̀ sàlùwàlá kò sì túmọ̀ sí wípé kíkanjú tí ń kanjú ló mú fàyè kan sílẹ̀ ṣùgbọ́n ọmọ èèyàn ọmọ èèyàn náà ni wọ́n máa jẹun gbogbo gbà ó lè farabalẹ̀ sàlùwàlá kí àtúnṣe ọ̀sẹ̀ lẹ̀ ó lè farabalẹ̀ sàlùwàlá kí gbàgbé ọ̀sẹ̀ lẹ̀ kó lérò pọ̀ ní ti fọ agbọ̀n ibi tí ò ti fọ̀ kọ́tara rẹ̀ fàyè kékeré yẹn sílẹ̀. ó ti ṣeé ṣe kó jẹ́ pé ìgbàgbé ló ṣe kí ọmọ kó wọn fọ́bẹ̀ tó fi dìde ń dìde kó n ti sàlù àlásán. eléyìí tó túmọ̀ sí pé lamiusud olùmọ̀ eléyìí jọ́kan nínú àwọn ẹ̀rí èyí tá a máa lò láti tọ́ka sí pé ohun tí a gbà lérò pẹ̀lú gbogbo oríkèé tí wọ́n ní ká pọ̀ nínú àlọ́ àlá ni alìyá kò ń dá àgbàlérò pẹ̀lú gbogbo oríkèé tí wọ́n ní káfọ́ náà lọ aláàánú àbọ̀kárí. nítorí lẹ́mìí sí ìhòòlá kọ́ ọmọ gẹ́gẹ́ bíi kaná wọn á ní eléyìn ìnìjà nàbí sọlá àtìlà ń rí lára rẹ̀ tó bá jẹ́ ike ti tó ike kómi ọ̀kìn tó pọ̀ jù nínú àìsàn pọ̀ èwo á ní káyọ̀ kan sẹ́kù ọmọdé kaná nígbà tí omi ti kan púpọ̀ à ní sọ pé wàlùkọ́lé lòmọ̀lù في مواضع الغسل في الوضوء ليس ملحقا بالعدم torí ẹ tí ẹ máa fi àyè kékeré sílẹ̀ nínú àwọn àyè tí wọn ní ká fọ̀ nínú àlùwàlá àní pé ìdájọ́ rẹ̀ òní ìdájọ́ pa àfilẹ àfilẹ náà tọ àwọn sọlọ àríwá àríwá sẹlẹm wọn wá sọ fún yín pé ẹrù jẹ padà padà ó túmọ̀ sí pé ọgbọ́dọ̀ tún padà síbi tí ó ti sàlù aláwọ̀ bí ìgbà tó sókè ní mọ́tíláṣí wọn ti rí wọn á ní kó padà síbi tó ti sàlù alá eléyìí ti ń túmọ̀ sí wípé wọ́n ń pè é lọ síbi yóò wá omi tí ó fi fọ àyè ibi tí ó tún sí eléyìí ti ń túmọ̀ sí pé kò tó kó o mú mi dọ́kẹ́kù lórí rẹ̀ ńgbà tó fún mi parí kọ́ wa rọra fi ra ẹ̀wọ́n ẹ̀rùjẹ̀ padà kò sì tó ká mú mi dọ́kẹ́kù níbi irùngbọ́n wa tó bá ti bọ́ sí wa lọ́wọ́ ká rọra fi pa ó sì tún túmọ̀ sí pé ẹ̀rùjẹ̀ kò tó ká mú tọ́ ẹnu wa ká wá fi ra bẹ̀ pé ṣe bí ọ̀wọ́ gbogbo sáà wẹ́ẹ̀dì náà ni kí wọn á ló fi sáà fi tọ́ sálù àlátẹ́lẹ̀ tó ẹrùtì yẹn ọtọ́ ka sí pé omi ó tún wá omi tó fi ṣe kíni tó fi ṣe àtúnṣe àyèbí tí ọ̀sẹ̀kùn yẹn wọn wá ní fa ahsinu wudu'aka kó tún àlùwàlá tó ti ṣe ṣe yẹn kó àlùwàlá tó ti ṣe ń bẹ àmọ́ lọ tún ṣe. ó ti sàlù alágbègbè ẹ̀ ti dáa ṣùgbọ́n àyè sẹ́sẹ́ kù yìí ṣàtúnṣe rẹ̀ kó o ti àtúnṣe àlùwàlá rẹ̀. àdìsí yìí ṣe bá wo dáadáa kọ̀sọ́kà sí pé ẹjọ́ bá ṣàlùwàlá tó fi àwùjẹ ìjẹkù kan sílẹ̀ ọ̀ràn àyàn ni lórí rẹ̀ pé kó tún àlùwàlá ṣe kọ̀sọ́kà sí lánàá kọ́rí bí wọ́n lámì báyìí. ìdí kan sí ni pé gbogbo ẹni tó bá ti ṣe àlùwàlá tó bá ṣe àyè ibì kan sílẹ̀ ntí à ń sọ̀rọ̀ lọ́dọ̀ rẹ̀ ni kó ṣàtúnṣe ibẹ̀. lẹ́yìn náà ìgbà tí wọ́n sọ pé àyè ibi tí wọ́n rí kó fi sílẹ̀ ó fi àyè tó mọ gẹ́gẹ́ bí èékánná sílẹ̀ ńbẹ̀ láì fọ̀ tó sọ pé ẹsẹ̀ ni ẹsẹ̀ yún ọkàn tẹ́lẹ̀ wípé ibẹ̀ ni wọ́n fi àyè kan sílẹ̀ ńbẹ̀ láìpọ̀ ni falaysat maqsudatan li dhatiha èyí tó ń gangan la gbà lérò fúnra rẹ̀ pé tọ́ba jẹ́ ẹ̀jẹ̀ adẹ́pẹ́ wàá ti àtúnṣe rẹ̀ yàtọ̀ sí tọ́ba jẹ́ apá àbí yàtọ̀ sí tọ́ba jẹ́ ojú rárá gbogbo tó bá lè jẹ́ nínú àwọn àyíká máa ń pọ̀ nínú àlọ́ àlá kíláàsì á ti àtúnṣe bẹ́ẹ̀. تري أن سويتين من اصول الفقه ذكر ابي تخصيص بعض افراد العام بالذكر لا يدل على الخصوص افراد بعض افراد العموم بالذكر لا يدل على الخصوص alẹ́ tàfẹ́ kẹ́ ẹ dárúkọ kan nínú nǹkan púpọ̀ tó fi kan náà káyé kò túmọ̀ sí pé nǹkan yóò nìkan la fún nídàájọ́ ìyàtọ̀ sáwọn ìfúrọ́ọ̀dù báàbù أفراد العموم بالذكر لا يدل على التخصيص كذا رقوا فاكا nínú àwọn nǹkan púpọ̀ tó ṣe pé under the same rule ni wọ́n jọ wà kò túmọ̀ sí pé a ti separate eléyìí kúrò lábẹ́ àwọn yòókù. ìyẹn ni pé dídárúkọ tí wọ́n dárúkọ pẹ́sẹ̀ ni wọ́n fi àyè kan sílẹ̀ tí wọn ò fomi sí kò túmọ̀ sí pé tó bá jẹ́ pápá ni wọ́n gbé máa bá àrùn rẹ lọ kò burú kò sì túmọ̀ sí pé tó bá kó jú ni wọ́n sọ pé máa bá àrùn lá. ṣùgbọ́n eléyìí kẹlẹmìdá lọlọ ní kọ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí àpèjúwe lọlọ ní kọ tẹ́lẹ̀ tẹ́tẹ́ tó torí kẹ́kẹ́ nǹkan wọn bá sọ pé ìdíjọ́ ti ní kí ọlọ́pàá tó ṣe bẹ̀ ni pé àdéhùn kan tó ti síwájú tó sọ pé wáyé lọ́nù lẹ́yìn àkọ́ bìbìnà náà á àbá àtẹ̀tẹ̀ ọ̀rọ̀ rẹ̀ gbà pọ̀ ní àlọ́lá tó yé kẹ́kẹ́ nǹkan máa sọ bẹ́ẹ̀ tòǹtòrò ẹ̀ láti mọ̀ pé eléyìí wá gẹ́gẹ́ àpèjúwe ni òtúmọ̀ sí wọn ò ní sọ pé kọ́ lọ tún ibẹ̀ ṣe òtún bẹ̀rẹ̀ tó wá kójú wọn rí kó fi mi sálẹ̀ wọn ò ní sọ pé kó tún bẹ̀rẹ̀ ṣe wọn á sọ pé kó tún ṣe. ìdán sílẹ̀ bá yé wa wọ́n ní kó lọ ṣe àtúnṣe àlùwalá rẹ̀ wàhálà àdé àdé tó ń fàáyé ẹgbàwọ́ ọ̀rọ̀ yìí ẹgbàwọ́ ọ̀rọ̀ tó gúnlẹ̀ bí sọ́lá làáfíà. ìdán àdépẹ́rì ń bẹ́ńbẹ̀ fún apá kan nínú àwọn olùmọ̀ gẹ́gẹ́ bí àwọn hànàbíyà àti àwọn ṣàfíìyà nínú ìwáyà àtàtúwà lọ́dọ̀ wọn wípé kìí ṣe dandan ó ní kí a ti àlùwàlá wa ní tẹ̀lé ń tẹ̀lé. àyìnlá ṣẹ́jẹ́ bolomọ́ àlàyé pẹ̀lú wọ̀ pé kìí ṣe dandan ní ká ti àlùwàlá wa ní tẹ̀lé ń tẹ̀lé. bí màánà olùkọ́kọ́ ti àlùwàlá kó ṣe débi afọ́jú kọ́ fọjú o tún wá jókòó lọ sáà nígbà tó bá yá kó o tún bẹ̀rẹ̀ sí fọwọ́ nígbà tó bá yá kó o tún jókòó lọ sáà nígbà tó yá kó o fọ́ parí tó bá tún pẹ́ lọ títí kọ́ fọ́ pàtí tẹgbẹ bá ti lè pété gbèrègbè kó tún kọsẹ̀ wọn ni màá fi máa lá ìṣúkàlù fèrè lẹ́ẹ̀ wọn nítorí arántí ọkùnrin báyìí ó ti sàlù aláti pẹ fa àbí ó ti sàlù aláti pẹ ó ti sàlù aláti pẹ ó tún pààyè tó ti sàlù alálẹ fa ọwọ́ ní mọ́sálásí fa nígbà tó wọ́n ní mọ́sálásí wọ́n rí ẹsẹ̀ rẹ̀ wọ́n á sọ fún pé ẹ̀rẹ̀jù wọ́n ti pẹ́ àbí ó ti pẹ́ ó ti pẹ́ wọn ò ti sọ wípé fún àlù àlá rẹ̀ ti lọ wọn sọ pé fún àlù àlá rẹ̀ ṣùgbọ́n ṣe ni wọ́n sọ fún pé ti àlù àlá rẹ̀. ولو كانت الموالاة في الوضوء واجبة لصدر الأمر بإعادة الوضوء لا بتحسينه تبارك كاسي على لن تلين تلي بجونا يعني إنت النبي صلى الله عليه وسلم وبابك فلا تنكي كيني lọ tún àlùwàlá rẹ ṣe lọ́tọ̀ kìí ṣe pé lọ ṣe àtúnṣe àlùwàlá wọn ní ẹ̀rí tàwọn nínú àwọn ẹ̀rí àwọn. àwọn olùmọ̀mí sọ pé rárá o àníká ti àwọn aláàbí tẹ̀lé ń tẹ̀lé ọ̀ràn yẹn. lè má dá wọn nítorí pé rìwáyà yìí rìwáyà kan ni a lè gbọ́ yín láì wo rìwáyà yìí. ṣé ṣé àtúnṣe àlọ́ aláàárín ni wọ́n gbà lérò bẹ́ẹ̀ ni àti fún àlùwà láàárín ti láti tẹ̀lé ìwọ gan-an là nẹ́bí sọ̀rọ̀ máa wà ní ìwòsẹ́lẹ̀ ìlọ́gbà lérò bẹ́ẹ̀. wọ́n lọ wá nínú ìwáyà mi ìgbé anábẹ́ Muhammad sọ̀rọ̀ máa wà ní ìwòsẹ́lẹ̀ ra'a rajulan yusalli kò tún sàlàyé. wọ́n ló rí ọkùnrin jáde ń kírun. ẹ̀yìn ló ti sàrọ̀ lásán ó ti wọ́n mọ́tíláṣí ó ti bẹ̀rẹ̀ sí ní kírun. وفي ظهر قدمه لمعة قدر الدرهم نوك يا سامي أي تكري كم ذنب ثم كجبي ترى لم يصبها الماء تسكون يوكا قلت تنكرون له فأمره النبي صلى الله عليه وسلم أن يعيد الوضوء النبي صلى الله عليه وسلم قال لا تكريه kó kọ́ lọ tún àlùwàlá rẹ̀ sí láti bẹ̀rẹ̀. tán àdéhùn yìí wọ́n tún ọ́dà wọ́n tún wọn kó tún tún rẹ̀. àdéhùn yìí wọ́n bí máa wọn àpò wàhíìmọ̀ gbogbo àkójọ ara lẹ́yìn nípa ọ̀nà tó gbà wá ó ní jọ yé ọ̀dà táwọn olùmọ̀mí sọ pé hadith sahih ẹgbàá ọ̀rọ̀ ìgúnrégé wọn takora wọn àbí wọn takora wọn sálá kọkọ ó ní lọ ṣe àtúnṣe àlùwàlá rẹ èyí tó o ti ṣe tẹ́lẹ̀ kejì sọ yìí pé lọ tún àlùwàlá rẹ ṣe láti bẹ̀rẹ̀ wọn takora wọn àbí wọn takora wọn wọn takora wọn ìkọsẹ alákọọkọ tọ́ka sí wípé kìí ṣe dandan ìníkàsí àlùwàlá ní tẹ̀lé tẹ̀lé kìí ṣe dandan ní káṣí àlùwàlá ń tẹ̀lé tẹ̀. torí pé wọn ò sọ pé àlùwàlá tó ti ṣe kó tún tún ṣe láti bẹ̀. ó túmọ̀ sí pé ètò ti da ọwọ́ ibi tó kù sí ni kò tún ṣe. ṣùgbọ́n ìgbà wọn rẹ lẹ́ẹ̀kejì òun túmọ̀ sí pé ìgbà tó ti lè fi irú àyè yìí sílẹ̀ ní ẹsẹ̀ rẹ láì jẹ́ kó mí kàn á jẹ́ kí gbogbo àlùwàlá tó ti ṣe tẹ́lẹ̀ ńkọ́ kìí sálùwàlá ó ti bàjẹ́ àyàfi kó o tuntun sí láti bẹ̀rẹ̀ kó o sí lọ. láti wọn takora wọn torí ẹ lọ́dọ̀ àwọn ìmáàmù náà ìmáàmù Shafi'i nínú ẹgbà ọ̀rọ̀ kan àti ìmáàmù Ahmad àwọn sọ yìí pé wal muwalatu wajibatun min wajibatil wudu ká máa ti àlùwàlá tẹ̀lé tẹ̀lé ọ̀ràn yẹn kan nínú àwọn ọ̀ràn yẹn àlùwàlá. ọ̀rọ̀ àyàn kan nínú àwọn ọ̀rọ̀ àyàn àlùwàlà. tọ́ tó bá jẹ́ ọ̀rọ̀ kan náà àwọn ọ̀rọ̀ àyàn àlùwàlà wọn láti fi ìwà ni torí pé ó ti sàlùwàlà ó ti bẹ̀rẹ̀ sí ti pẹ́ sígbà tó sàlùwàlà torí ẹ̀ sọ ibi lọ lásán kó tún tún gbogbo àlùwàlà rẹ̀. nínú náà ọ̀hán àwọn òní wípé ó máa ń wáyé ká máa ṣàlọ́ látẹ̀lẹ́tẹ̀lé máa ń wáyé látàrí káyé pé oríṣi dá àkọ́kàn kò tí ì gbẹ ká tó bẹ̀rẹ̀ sí ní fò ìtọ́tẹ̀lé oríṣi dá àkọ́kàn kò tí ì gbẹ ká tó fọ èyí tó tẹ̀lé tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹni tí wọ́n rí pẹ́ńtín kíọ̀n tí wọ́n sì rí bí àyè kan fẹ́ kù lẹ́sẹ̀ láì lẹ́kọ̀ọ́ mi ṣé oríkì yẹn ti gbẹ wọn lórí ọ̀dà tó kú kò tí ì gbẹ lóṣù bá ti gbẹ àní mọ ibi tó mi kàn yàtọ̀ síbi tó mi ọ̀kan tó nígbà tí o ti ti gbẹ ẹ̀yin náà lè gbẹ kúkà nípa àmọ́ wọ́n sàlù aláǹtẹ̀lẹ́tẹ̀lẹ́ oríkì kan ọ̀gbọ́dọ̀ tí ìgbẹ́ ká tó pọ̀ mi ó túmọ̀ sí pé ìṣètẹ̀lẹ́tẹ̀lẹ́ náà lè tẹ̀lẹ́ ń bẹ̀ ńgbà tó rí kéèyàn ò tí ì ṣèkìn tí ò tí ì gbẹ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n sọ fún ikú kọ́ lọ fún àlùwàlá rẹ̀ sí lọ́tún ó túmọ̀ sí pé bọ́ọ̀bì tún láyọ̀ bọ́ọ̀bì ǹjẹ́ ẹ fi sàmì ń pè sàmì oúnjẹ ẹ fi sàmì ẹ pè sàmì bóòlù láti wá mọ̀ mọ̀ wà náà òun náà nìkan sàlọ̀ alágbé bá nàìjíríà tó bá tó láti ṣe láì wò pé sórí kìí ti gbé àbí òtí gbẹ torí pé dábàá pé sórí ti gbé àbí òtí gbẹ gan ọ̀pọ̀lọpọ̀ àwọn àlọ́ aláṣẹ́jẹ́ pé bóyá wọ́n ti ya iṣẹ́ kan sí iṣẹ́ kan jù àwọn náà sọ pé àlọ́ aláwọn ọmọ wa láti wà ní ẹsìn mọ oríkì gbẹ oríkì ọgbẹ ó yàtọ̀ láti ìgbà kan sígbà àsìkò ẹ̀rùn ó yàtọ̀ sí gbòòjò ó yàtọ̀ sí gbòòyẹ omi lè tètè gbẹngbà kan má tètè gbẹngbà kan a kì í sì fi nǹkan kan sàmì fòfin ẹ̀sìn ní nǹkan tó ṣe pé láyọ̀ ń bọ́ bí kò dáwọ́ láì ní tó ṣe pé kò ní dúró lójú kan náà gbogbo gbà. tẹ̀jẹ́ tó bá yí wa bẹ́ẹ̀ àwọn yìí àwọn fi àdéhùn ìfẹ́ rí lórí pé ọ̀ràn ẹ̀yàn ń sáà tàbí ọ̀ràn tẹ̀lé ń tẹ̀lé torí tó bá yẹ kó tó kọ́kàn lọ kọ́bẹ̀ wọn bá sọ pé kọ́ lọ kọ́bẹ̀. tí wọn àlẹ́ fẹ́ sọ fún àdéhùn alákọ̀ọ́kọ́ wọn ní tùmọ̀ àdéhùn alákọ̀ọ́kọ́ ìwọ̀n tùmọ̀ àdéhùn táwa lò. fa ahsan owó ìyẹn ni kíkó o ṣe àtúnṣe àlùwàlá tó o ti ṣe ìtumọ̀ rẹ̀ ni pé kó o tún àlùwàlá tó o ti ṣe bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. torí pé wọ́n ní tàṣínù ṣẹ́yí wọ́n ní ọ̀sẹ̀wé ìlọ́wọ́ ọ̀hún wọ ìfọ́fẹ́sì dá ọ̀hún níjẹ̀ tó tó nǹkan ti títí ti kọ́ gba kádàáwó ká tún wá tẹ̀sẹ̀ tún sí láti pìlẹ̀ pa nígbà tó gbélé fún yàn kó kọ́ ọkọ wọn wá kọ́lé on no foundation ẹ̀sìfẹ́ kwájà mẹ́ta kò sí irin kò sí kan wọ́n ti kọ́ta alákòókò tán wọ́n ti bẹ̀rẹ̀ sí kọ́lẹ̀ kejì wọ́n á ní àmọ̀ fún àdéhùn àmọ̀ sí pílà sí wọn àwọn ẹnjìníà wa dé wọn ní àná òkúta bá ti bá yẹn ìlú àwọn ilé tó ń wó káyà ìlú rẹ ló di. tí wọn ara kò sí sí kò sáà ìsinmi kẹ́ ẹ wó nínú fa nínú títún nǹkan sí náà ní ká ń gbà mí tòun torí di eléyìí inú ti jẹ́ pé nínú tọ́ọ̀lù aláìsí oní ẹ̀ní káfẹ́ pé ìta àti tẹ́lẹ̀ ní sáàlù aláìsí fún sí. tòun á ní bẹ́ẹ̀ àwọn ẹni àkọ́kọ́ náà ní àkòyé àdíìsì tẹ mú wáyé wọn nàbì sọ̀rọ̀ lọ́ọ̀bù àríwá àríwá sẹ́lẹ̀ wọn pa láṣẹ wípé kó tún àlùalá rẹ̀ sí lọ́tún ìtumọ̀ rẹ̀ ni pé kó fún ààyè ibi tó ṣẹ́kù pẹ̀lú tuntun nítorí pọ̀ wọ́n fífọ̀ bẹ́ẹ̀ tó yé wa ọwọ́ fífọ àyè ibi tó wọn pè wọ́bù àlùwàlá náà wọn pè torí àlùwọ́bù mi màánà alùpàpù torí wọ́bù ìtumọ̀ rẹ̀ ní ká nǹkan ilé ẹ̀ náà ń pè ní fúkúrú hàdí èyí lórí nígbà tí wọ́n kàn máa sọ̀rọ̀ ń gbọ́ tí wọn ní àdéhùn ẹlẹ́kẹ̀jì tọ́kọ ìtumọ̀ sí i ṣùgbọ́n sọ̀rọ̀ sí i kí ló tún wọn. torí kí ni ìsìn ẹgbọ́n títà àbí sọ̀mbì ó ní. فأمره النبي صلى الله عليه وسلم أن يعيد الوضوء والصلاة النبي صلى الله عليه وسلم قال له قطوا ولا تيركي قطوا ولا تلوكي قطوا ولا تلوكي شو بقى هو هذه سنة قطوا ارجع فأحسن وضوءك بعد أوصي أصوصي الولاة والبسي يقول لو عنا من المدين ارجع فأحسن وضوءك تلقى فأمره النبي صلى الله عليه وسلم أن يعيد الوضوء والصلاة النبي صلى الله عليه وسلم قال kó tún àlọ́ aláàtọ̀ mú kí. Owó kan alákọ̀ọ́kọ́ náà ná láyé láyé ẹlẹ́kejì sọ̀rọ̀ àná. Ná ná rìpọ́tù rìpọ́tù wa dàbí ọ̀rọ̀ torí ẹ̀ ẹ̀ pé ẹ̀rù jẹ́ padà kó o ṣe àtúnṣe àlọ́ aláàtọ̀ òfìsè ṣùgbọ́n lẹ́yìn àgbọ̀yé sàábì ni pé ànábì wa ń pa aláṣẹ wípé kó tún àlùwàlá rẹ̀ ṣe lọ́tún kó sì tún tún rẹ̀ ṣe. bẹ́ẹ̀ ló ti kẹ́ni kan wá sọ pé ìgbà tó yẹ kó ta lákòókò dàírẹ́kìlì ni ànábì sọ eléyìí sàábì lọ gbọ́ yé pé ní kí wọ́n sọ fún un ònìyẹn tó ẹ̀yìn sì lè kó tẹ́tẹ́ kó jẹ́ pé ní sọ fún ni pé àníkò tí àtúnṣe àlùwàlá tó ti ṣe kó ṣe amẹ́mẹ́ntì ẹ̀ so kọ́ wa lọ tó ọkọ̀ ọmọ bá àrùn rẹ lọ. tó ṣe ṣe ká bẹ́ẹ̀ lèṣe torí sàábé ni òkè sà wa sàábé gbédè àwọn ògbédè sàábé lóye àwọn òlóye tó wọn tó yé wa sàábé sì tún rí dọ́tẹ́lẹ̀ because wọ́n ní kó tún àlọ́ aláṣẹ yọ ọmọ òwò tó tún ṣe ni kó tó report power kó tó tún kí tó tún tún bẹ̀rẹ̀ kó tó report power àmọ́ wa wípé ẹrẹjẹ ká àtẹnu owó àwa lè fi ànábìwá pa láti kọlọ tún àlọ aláǹsẹ kó tún sí láti pilẹ àbí bẹ́ẹ̀ kọ́ ní sẹ́yìn kí láyè sẹ́ express ní kò sẹ́yìn tó ráyè pé bó wọn wí dandan tó ṣùgbọ́n àwọn sáábì àwọn máa ń tẹ̀lé ó túnbọ̀ sí pé àdéhùn méjèèjì yẹn àdéhùn rìwáyà oríṣi méjì lọ wà àgbà tó bá yẹ kó tẹ̀lé kan náà àbí tọ́gbọ́ yìí wọ́lẹ́sẹ̀ ètò fún yàn lọ́kàn balẹ̀ ń bí òun náà ni pé kọ́lọ́ tún àlọ́ aláì gbogbo àlọ́ aláàkọ́lọ́ tuntun tó bá ti fi kí òun kó tún òun kí lè má takọ̀rọ̀ rọ̀ ṣẹ̀rí yà àná tòró kà má yẹri ibúná ìlà máa la yẹri ibúná káàkiri tí ń ti wá ní ròyìn ròyìn sílẹ̀ lọ sí ti tí ò ti wá ń ròyìn ròyìn èké nǹkan tó ṣẹ́kù dábàá ní ọ̀dà àwọn ọ̀bẹ ń pọ̀ pọ̀ tó bá tẹ̀lé pé yọ̀ gbẹdà òkèèyàn ìgbọ́n wa sọ fún wa pé no ó tán lọ láti gan láti ìpìlẹ̀ ní sí ìgbó láti wá sọ láti kọ́ padà sí ayé tó ń torí di eléyìí báyìí ìtúntà ọlọ́run ìṣòrí àdéké nǹkan tí máa ń tẹ́ àwa lọ́kàn tó ti wá yé méjì káàkiri ilẹ̀ ká síbi ìjọ oṣù ayé mi. torí ẹsẹ̀ nìkan bá bí irúgbìn sàlọ́ alá ẹ̀ báyìí báyìí báyìí ní kíníkà kò burú lọ sọ́ọ́ àlọ́ sí i tó yé wa ẹ mo ti kánú àdéhùn kan kò burú èyí táwa ti ń sin náà lásán fún ọjà tó bá ń ti ṣe tọ́jọ́ kọkùnrin yìí àṣìṣe ló ṣe ń kọ́ aláìmọ̀kan ni bíbí ọlọ́run sọ pé ọ̀gbọ́n aláàtọ̀ àfẹ́nà ìnà sí iná àwọn fáwọn nínú àdéhùn àtìlẹ́ ní àgbẹ̀sẹ̀ wọn bí ọba wọn àgbọ̀n àti ọba wọn ti jẹ́wọ́ sẹ́lẹ̀ àìkúmọ̀tì ẹ̀kọ́kọ̀ àwọn ní ìyá wọn kọ́kọ́ ìwọ̀ àyè ọlọ́run sàmójúkúrò fún fáwọn àjọ mi nípa ní wọn fàtí tètè ní wọn fi gbàgbé ètò ní wọn jẹ wọn pa ṣé kò túmọ̀ sí pé tó bá ti fàtí tètè nǹkan ọgbẹ́ni aláṣọ àfẹ́nà ìnàdínà àwọn àpáná kí lọ́kẹ́kùn látò àfẹ́nà láti ṣàdúrà ìgbà tí o bá ti ti mọ̀ ákádà kí wọ́n á lè túmọ̀ sí kí èèyàn tún tún kàṣẹ. a sọ ìpè náà. نفي مؤاخذة عن الخطأ والنسيان والإكرام ليس نفيا للإعادة أو القضاء àní fi àjọ kò túmọ̀ sí pé àní pé kò fún ẹ̀sìn yẹn sí kò sì túmọ̀ sí pé àní sọ ikú kọ́ sàgbèsè rẹ̀ ọlọ́run fi àjọ nítorí kó sùn gbàgbé rẹ̀ ṣùgbọ́n yóò fi àjẹ́ ọgbà tó bá ti di tó kì. màlẹ́tì ẹ̀kọ́ láti àwọn náà máa ń wọlé sọ ní ilé àdẹ́kẹ̀wá fẹ́yìn náà wọlé àkọ́kọ́ rẹ̀ tẹ̀lé òkú ìlà dàrí. gbogbo ẹni tó bá gbàgbé kírun kan àbórun gbé lọ kò kí kọ́ ya kí ní kí atọ́ bá ti rántí òun yẹn o torí kò sí ní ọ̀pọ̀ ìtẹ̀rẹ̀ rẹ àkókò kíkíà. ó túmọ̀ sí kí látọ̀ àfihàn òní jí àpò oṣù gbàgbéra tòṣùgbọ́n tó bá ti títọ́ yájú tó tó àwọn òkè ẹ̀dá kíni kò sí táǹkì kan mọ́ kò sí tẹ̀mí. tòbẹ́ náà lélẹ́yìí báyìí gbàtọ́ gbàgbé tí ọ̀pọ̀ fi tí omi òde tó fi bẹ̀rẹ̀ sí ní kírun àníbi àjẹ́ nítorí kọ̀ máa máa ti bẹ́ẹ̀. tòṣùgbọ́n tí ọba wa tún yẹn kí ìgbà náà nìyà ó di

torí pé nọ́ọ̀fì olùmọ̀ àkọ́sẹ́sí lẹ́yìn tẹ̀lé fi ẹ̀ ló kọ́kọ́ kí wọ́n lẹ́nu ìdí àná. lẹ́yìn náà kò máa jẹ́ aláìmọ̀ká kò máa jẹ́ gbàgbé ló mu pé kò sí kò sí ọdúnrún kan bẹ́ẹ̀ nípa àìmọ̀ká mo fi ṣe àìmọ̀ya àìmọ̀ká torí ẹ̀ ló ti jẹ́ pé aláìmọ̀ká lọ́pọ̀ àwọn fi àìmọ̀ká sí náà ọ̀pọ̀lọpọ̀ ń tan àwọn ẹ̀jẹ̀ tó túmọ̀ sí ẹ̀sìn rọ ẹni sẹ́nu sálọ́lá wọ́n kàn rà kó apá rẹ̀ débi kan bí ni yóò sì sáko bí ìtọ́sẹ́kù tó ẹlòmíì ní ti ọkàn bọ́ dúró rẹ̀ tọkọ̀ wájú ojú yóò sì fi ẹgbẹ̀gbẹ́ ojú títí lọ síbi tẹ́ ti ti bẹ̀rẹ̀ yóò pa ti pẹ̀tọ̀ ilé ìwọ̀n ọlọ́run bínú sí i tòun ló sì fọ ẹsẹ̀ yáàní níbi ẹsẹ̀ gan oríṣiríṣi tírì ni máa ń tẹ̀lé ń bẹ̀ yáàní gbogbo oríṣiríṣi jíjíṣẹ̀ wọlé ṣẹlẹ̀ kọ́lẹ̀ lómi ìkọ̀gbà pé àtẹlẹsẹ̀ wọn máa pọ̀ abẹ́rẹ́ rí bẹ́ẹ̀ yọkùnrin àpòkè báyìí tó fún àti wáyé ti fòkè ọ̀rọ̀ kírun àwọn olùmìlà tó gbé lẹ́yìn fẹ́ mi mà ọ̀hún kìí fi rúdò nítorí pé àwọn eléyìí ìmọ̀ kan ni tó jí ọ̀ràn yẹn pé gbogbo yẹn gbọ́dọ̀ mọ̀ nítorí pé ẹsẹ̀ àlọ́kù bí rí bẹ́ẹ̀ dẹ̀ sí ní ìyá àlẹ́ ìkẹ́ fọ́ọ̀dùn àlẹ́ àṣẹbí ilẹ̀ láàyìn ní ojúlówó ọ̀ràn yẹn tí wọ́n gbọ́dọ̀ ti fúnra rẹ̀ kí ẹsẹ̀ tẹ́lifíwá ti ṣe òṣùpá rẹ̀ torí délé kọ́ ọmọ nípa rẹ̀ ọ̀ràn yẹn ni kì í ṣe nàmbà fẹ́ nàmbà túláàsì ní gbogbo àwọn kẹta ń sọ̀rọ̀ yìí báyìí gbogbo yẹn gbọ́dọ̀ mọ̀ bó ti kírun ọgbọ́dọ̀ mọ̀ bó ti gbà ọgbọ́dọ̀ mọ̀ bó ti sàlùwàlà ọgbọ́dọ̀ mọ̀ bó ti ṣe ájì ọgbọ́dọ̀ mọ̀ bó ti ọ̀dà kan ọgbọ́dọ̀ mọ̀ torí kò gbé léyìn nìkan báyẹn ti tiẹ̀ lóde torí pé tẹ́lẹ̀ kaba bọ̀ wà lìjánà ó bínú tiẹ̀ lọ́fẹ̀ẹ́ abẹni tí ó sàtìsẹ abẹni tí ó sàtìsẹ gbogbo wọn pátá aṣọ gbogbo wọn kékeré ni wọn tún àlọ àlà wọn ṣe lọtọ ọjọ ìwé ṣe jẹun bẹ́ẹ̀. hadith mi wá wá láti ọ̀dọ̀ anas bin malik radiyallahu anhu ó ní kana rasulullahi sallallahu alayhi wa sallam yatawadda'u bil mudd wa yaghtasilu bis sa'i ila khamsati amdad muttafaqun alayhi wọn ní àdéhùn ọwọ́ alágbèrè Anas ibn Malik radiyallahu anhu bẹ́ẹ̀ ni Anas ibn bẹ́ẹ̀ náà kiri fún wa ní àwọn àrò wọ̀nyí ní àwọn àrò tó ti pàṣẹ gbọdọ̀ sí èméjì nípa rẹ̀ sẹ́mi kó mọ̀ọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam ní Anas ibn Malik ó lọ sọ mọ̀ọ́dọ̀ fún Ànábì sallallahu alaihi wasallam lọ́dún mẹ́jọ àbí mẹ́wàá Ànábì sallallahu alaihi wasallam ọ̀bọ̀ òwúrí kí ló dé tó fi ṣe báyìí kí ló dé tó fi ṣe báyìí wọn ò sọ fún bẹ́ẹ̀ wọn mọ ilé Ànábì sallallahu alaihi wasallam dáadáa wọn Ànábì sallallahu alaihi ẹ̀fún wọn méjèèjì tọwọ́ tí ò tóbi tí ò sì kéré jù tí wọn ò fún pọ̀ tí wọn ò sì jẹ́ pẹlẹtẹ ìpínlẹ̀ ni wọ́n pè ní mọ́tò wọ́n yàtọ̀ sẹ́kì ló fi sọ́à nígbà tí ó bá ti wẹ̀ á máa wẹ̀ pẹ̀lú kíni á máa wẹ̀ pẹ̀lú sọ́à tí ṣe múdù mẹ́rin ìlà khamsati amdad títí débi múdù márùn múdù mẹ́rin sí márùn tànàbí sallallahu alaihi wasallam máa fi wẹ̀ ẹ̀yin ti sọ pé kò tó yín sin orí ìṣòro hàn wọ́n ó túmọ̀ sí pé àwọn olùkùlù ló ti pọ̀ jù láyè sí ẹ̀wọ̀ wo ni sáà ìṣúná àti náà fi máa ń wẹ̀ àwọn náà ti lọ̀gá ẹ̀tọ́ wẹ̀ dá. ó ti lè pé àwa lè lo bọ́kẹ̀tì mẹ́ta ọ̀pọ̀ lẹ́sẹ̀sẹ̀sì pé kómi ọkàn bí kiri bá lọ́sọ̀rọ̀ ọkàn máa dà ọkàn máa dà nígbà tó bá wà bí àwọn bá rí kó gbogbo àwọn ẹgbẹgbẹ tán omi ò dé bẹ yóò sì ní iná wà lọkùnrin rà ẹ náà wọn kó ṣe ìlú ẹ ọ lọkùnrin rà ẹ mi ṣùgbọ́n ìyá rẹ kọ lè àdéhùn yìí báyìí láì olùrẹ níbi tí wọn ti nípa àlọ àlá ru omi wọn ti rẹ ṣáájú ìdí tó ń fi mu wá bì ní pé àlùwàlá ti ń lọ sókun ẹja ara ń rí fún omi tẹ̀ mọ́ ẹ má lómi lòkulò omi wọn fi sàlùwàlà ẹ má lómi lòkulò omi ìwọ̀n bá omi ìwọ̀n bá ẹ wo mi àdé kan èyí tá à ń bò tá à ń fi sàlùwàlà ọbẹ̀ tó mú dùmẹ̀jọ. ẹ sì rí pé kò tọ́ lómi sàlùwàlà pa ara rẹ̀ ti tóbi ju sáìdì lọ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tí wọ́n bá ń da omi o lóṣù yẹn bá ń bomi wá bì táwọn ti torí fómi bẹ́ẹ̀ kàdà kákan máa lo mélòó tó anídìí ẹ̀ka lọ alájọ ni atúnídìí ẹ̀ka lọ alájọ atúnídìí ẹ̀ka wẹ̀ anídìí ẹ̀kọ́ kan tó pọ̀ anídìí ẹ̀kọ́ mímu ẹ̀rọ pé tó bá sọ ní kò sí tẹ̀ orí ilé ilé ìgbà ká máa sọ omi lò ọ̀nbẹ nù tẹ̀sí Islam tó ti kọ́ wa. sábà wò ó nínú àwọn àdé àdé ti kan wá sí ìyá ńlá wa àrùn ọ̀bí ọlọ́ àrùn á ó sọ fún ọgbọ́n ẹ̀mí tó ọ̀dà bíi báwò wọ́n ń sàlù àlá àwọn jọ ń sàlù àlá nínú omi tó wà nù báwò tẹlifọ́n àpèjọ wọ́n sì ní mọ́dùkàn nínú àfi sàlù àlá fa so wọ́n làwọn ń sàlù àlá pẹ̀lú omi tó wà nù báwò ẹ̀rọ ìsìn mọ̀ pé báwò kọ̀ọ̀kọ́ kò ní jẹ́ mọ́dùkàn àwọn wa sọ pé níbo ló wà nù àdéhùn yẹn pé omi sì kún báwò kò sí mbẹ́ ẹlẹ́ẹ̀kejì níbo ló wá wà kó tó mi bá kún gbogbo omi báwo ni wọ́n ti sàlù àlà kò sí mẹ́ nítorí délé àtúntì mẹ́tì rẹ̀ ìfẹ́ jáde ní sàlù àlà ní kíni mọ́tò àbí tòlù sẹ́yẹ mọ́tò ẹ̀ bó ti náà àti tuntun síwájú kíkẹ́ ìdá nù mẹ́ta mójú tó kù pé mójú kan. Tànàbí sọlọ́lá àdìsílọ̀ fi sàlù àlà. Sẹ́lẹ̀ túmọ̀ sí pé yá àbá bàrọ̀ sólè là. يا أمة رسول الله إياكم والإسراف في المال السرعة في الكل ẹ sọra fún ìlòkulè nù kí n bomi sínú àdéhùn kí n fi sàlọ alálẹ̀ márùn lójúmọ́ tí ọdá tí ọdá wàhálà ni ọdá àtẹrẹsíẹdò fi tẹrẹ láìpẹlẹ náà ni wọn pe lẹ́yìn ẹni tí láyè wípé fún ọkọ yẹn lọ́nà tí yẹn ọmọ àgbà lómi láì lóyè kù torí di eléyìí kọ́lọ̀ ń kọ́ wa máa ṣe ọlọ́lọ́mọ omi tá à ń lò dà nílòkulò wà láì so nítorí di eléyìí eléyìí ló fa ni àfa tuntun mú àdéhùn ìwà ń gbé láti ti sọ àdéhùn jábìrì ní abdullahi ọ̀bí ìwà àwọn mùsàlẹ̀ muslim àtàwọn tíra mi tẹ̀síkà béèrè pé á irú omi mélòó ló tómi sábàlá wọn ni mọ́tò kan ni irú omi mélòó ló tómi wẹ̀ wọn ni mọ́tò mẹ́rin ni wọn ni kò lè pé mi wọn ni ìnáwó kan kí á nà ẹ fi man huwa afdalu wà àtẹ òṣà ó ti tó ó máa ń tó ẹni tó lọ́lá jù ọ̀rọ̀ tí irun rẹ̀ ti gbọ̀dọ̀ jẹ ní anabi Muhammad sallallahu alaihi wa sallam. lẹ́yìn rẹ̀ ní ìparí báàbù àlùwàláyé àfàwọn amú àdéhùn kan wà ó láti ọ̀dọ̀ Umar ibn al-Khattab radiyallahu anhu qala qala rasulullah sallallahu alaihi wa sallam olójúṣe kí àtọ̀rọ̀ náà kó wọn bá ti wọn ara lé rẹ̀ òní máa mi ń kó mi ní àhádé ní ẹ̀tọ́ wọ́n mọ̀ kò sí ẹnìkan nínú yín tó ti àlùwàlá máa mi ń kó mi ní àhádé eléyẹn túmọ̀ sí pé a gbogbo kàlùkù kò sí ẹnìkan nínú yín tó ti àlùwàlá àmọ́ mi ń kún májẹ̀mú rẹ̀ ní kọjá mùsùlùmí àmọ́ tí o bá ti jẹ́ mùsùlùmí ọ̀ tí ala rẹ̀ tí wọ́n pè lálùwàlá láyò kọ́ olùlọ́wọ́ wọ́gbọ́ kí ló dé tí wọ́n fi ní pè lálùwàlá oná fọwọ́ oná yọnu oná fímú oná pati oná bọ́jú oná pápá ọparí ọpati ọfọsẹ̀ etí sálùwàlá. torí pé kí ni gbàdé ètò mùsùlùmí kọ́ torí pé kèfèrí òsì náà ẹni tí máa dà ní àníyàn òsì fún kèfèrí bọ́dà ní ẹ̀gbọ́n tan rẹ̀ dé pa ọ̀dà wọ́n á fẹ́ lò káàdì ọ̀fẹ́ rèbíkà rèbíkà yẹn àwọn apàrí nǹkan oṣù ṣé yọ wúrà bẹ́ẹ̀ ni wẹ̀ ṣé yọ wúrà bẹ́ẹ̀ ni wẹ̀ bàtà wọn bá ń sọ̀wẹ̀ ń sọ̀wẹ̀ islam wà ìwẹ̀ ayé lẹ́yìn tí ìjà bàbá wọn ṣé yọ wúrà tí òun ọba wẹ̀ kò sí tó burú nípa pé tí kèfèrí bá ń rí ọ̀gbà tí ń rìn dọ̀tí rìn ẹ̀gbin kò sí tó burú mbẹ torí tó ṣe ti fi léyìn lọ. àìgbọ́ lọ́wọ́ bá gbọ́ ju fídà náà bá kan áìdò kan torí pé ìtọ́ ètí ń bẹ lára rẹ̀ kọjá gbogbo eléyìn àwọn láti dá mọ́lẹ̀ kékeré láwọn eléyìn àgọ́ sẹ́ni tá a bá wá fún ọ̀dọ́ jẹ kéékèèké yìí máa ń rọ̀ ṣé mùsùlùmí ni wọ́n wọ́n sì fẹ́ rèbíkà rèbíkà yìí tí ọba wù ẹ̀ fúnra rẹ̀ kò sí problem ṣùgbọ́n wọ́n fẹ́ súnmọ́ sọ́tún kọ́ ọmọ súnmọ́bìn tí háìbù bẹ̀ lára rẹ̀ náà kọ́tún gbọ́dọ̀ àti wá sí ṣé yọ wẹ̀ àbí òníwẹ̀ yọ wẹ̀ wọ̀lá ìkẹ́ni ṣé ìwẹ̀ rẹ̀ ó jẹ́ wẹ̀ láì dàníyàn. Hmm? yọ dàníyàn yọ dàníyàn tó la ìjẹ́ mùsùlùmí ẹ bá dàníyàn torí pọ̀ wẹ̀ ń torí ẹ̀ làwọn olùmọ̀ sọ pé yọ wẹ̀ tí o bá ti wọlé rọ àtú láti torí tara torí tọkọ rẹ wọn ní kìí tí ó lánìyàn kẹgbẹ rẹ lọsẹ àtọ yọ sáwẹ fa yọ sáwẹ àwọn ọmọ rẹ pé ó ti wẹ já ó ti wẹ háì àmọ́ òwò ti wẹ háì àmì dáadáa ní ọgbà tó ọmọ ọwọ́ òótọ́ ọmọ tó ń dúdú rẹ wá kọ lórí rẹ gbàgbọ́dọ̀ fẹ́ tọ́. ما منكم من أحد يتوضأ ونقول بين كانوا يتوكلوا على فيسبغ الوضوء yóò wá sí alọ aláyè láti kárí láì fìbì kan lẹ̀ náà bá ti sọ̀rọ̀ àbújá ń jẹun tó o fìbì kankan lẹ̀ tó mọ̀ ẹ̀ kù lẹ́yìn alọ aláyè kọ́ wá sọ yìí pé ashhadu an la ilaha illallah wahdahu la sharika وأشهد أن محمدا عبده ورسوله kọsọ pé mo jẹ́rìí tí kò sí ọba kan kò sí nǹkan kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún yàtọ̀ sí Allah ọlọ́run ọba ẹlẹ́dàá wa wahdahu lónìí kan la sharika kò sí orogún kan kù wa ashhadu bẹ́ẹ̀ mo tún jẹ́rìí anna muhammadan abduhu wa rasuluhu bẹ́ẹ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam ẹrú ọlọ́run ojúṣe ọlọ́run إلا فتحت له أبواب الجنة الثمانية اي يعني لك عن الجنة يدخل من أيها شاء جو الله أكبر رحمة من ربنا أخرجه مسلم الإمام مسلم او أنا نعم، بعد والترمذي أتي الإمام الترمذي وزاد أنا نعم، ما لكم يواو اللهم اجعلني من التوابين اللهم سمي لقنا وين يديروا نبي ودا واجعلني من المتطهرين قد سمي لقنا nínú àwọn ẹni tí máa ń sè mara eléyìí ọjọ́ àdéhùn ti afáàfi kásẹ̀ ọ̀rọ̀ nípa àlọ́ àlálẹ̀ ẹni tó gba àdéhùn wa òun náà ni abu hafs umar ibn al-khattab radiyallahu anhu tọ́jú ọ̀kan nínú àwọn àrùn Quraysh tó ṣe kí tá a bá tú ìpìlẹ̀ àwọn baba ńlá rẹ̀ láti kó àtàn Nabi sallallahu alaihi wasallam wọ́n pàdé lára baba ńlá tó jẹ́ káà ibn Lu'ay. Umar gba ẹ̀sìn Islam ní ọdún kẹfà lẹ́yìn tá a Nabi sallallahu alaihi wasallam ti tó ti dà Nabi Ọlọ́run òjíṣẹ́ Ọlọ́run. níbi kan wọn ní ọdún karùnún ni ni wọn máa tó gba ẹsìn islam lẹ́yìn ìgbà tó ogójì èèyàn ti síwájú rẹ̀ gba islam ogójì èèyàn nínú àwọn ọkùnrin ẹ mọ̀ pé aláwọ ẹ̀kọ́ islam gan kọ pọtàkà ní rọrùn tó di di ọdún márùn àbí mẹ́fà èèyàn kọ́ sí péré aláwọ ẹ̀kọ́ ẹ mọ̀ pé ní islam láti dánilẹ́kọ̀ọ́ odidi oṣù mẹ́rin tàbá ti fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ bisimilá alhamdulilá gbogbo yẹn kàn jáde sá akàn wò sùnsùn jọ kàn ní pé àwọn olùdílà ìdá xeyra fi ha rí ìbàlùdà tí kò sórí kàn lórí ọjà okókó lè ìbálòbù míì nígbà tó tún bomi yẹn ìgbà tí àwọn jáde wọn jáde lásán wọn á bọ pé bí a máa ń jẹ ọjọ́ lọ wá tẹkọ tí kálukú àti fẹ́ jáde bí ẹ bá rí fẹ́ ẹ wá fún un bí a máa ń jẹ ọjọ́ lọ wá tẹkọ gbogbo yẹn sì ń jáde sẹ́mi pé ayé nà má tẹ̀já tó alùpàtà àjẹ gbogbo bí mo bá dojú kọ àwọn ọ̀daràn náà lọ́nà bá pàdé ọ̀jẹ̀ ti tú níbì kan kọ́ sànù rẹ̀ tòtí bá dé pé ìwọ wa ń pèèyàn ń pèèyàn ń pèèyàn ọdún márùn àti ìrí èèyàn twenty ìdí èèyàn forty ìdí èèyàn fifty tó ṣe kí wọ́n ń gbọ́rọ̀ rẹ láàrin ọdún márùn ẹ dákun kéèyàn ó sì ní kọ́lẹ́jì à kìnnì kọ́ gbogbo kásẹ̀tì kọ́lẹ́jì ni ó ti já kí ló tún kù mọ́ ẹ̀ ṣèdánilẹ́kọ̀ọ́ wà báyọ̀ lọ́nà. yàtọ̀ ọlọ́run sàn ọ̀rọ̀ pọ̀ lábẹ́ ìkáàd àwọn èèyàn tẹ̀wá wà nábì wa sallallahu alaihi wa alihi wa sallam tẹ̀lé bí ọdún márùn sí mẹ́fà ọkùnrin ogójì àwọn obìnrin náà wà àmọ́ ọkùnrin ogójì ọ lọ gbogbo àwọn ogun dáná ń jà nàbí ó sì ja ogun ọ̀pọ̀lọpọ̀ ní ìgbà tó di àròlé ànábì Muhammad sallallahu alaihi wasallam ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú Iran Ìrán gbogbo ẹ̀ ọ̀pọ̀dìtì Islam ní lójú ayé Umar radiyallahu anhu. eléyìí bí àwọn fárísà nu àwọn màjúsì wọn ebi wọn nu wọn wọnà láti pa ọmọ torí Persian Empire tó jẹ́ ọ̀kan nínú agbára ayé méjì tó wà gbà náà ayé Umar ló wó bẹ́ẹ̀ àwọn Roman Empire ayé Umar ló wó aṣíwájú ńlá ni Umar radiyallahu anhu inú bí àwọn dáwì wọn ò mọ ọ̀nà táwọn lè ṣe sẹ́mi pé tó bá kan pé ká mẹ́rin wá ìwọ̀nba làwọn ẹni tí ò lóòótọ́ làwọn náà lè ta bíọ́bíọ́ pa àwọn mẹ́rin wá àmọ́ tó bá kan yín pé ká máa lu eégún pé irú wọn lẹ́rìí kí wọ́n máa ran gùn ìgbà tí wọ́n bá ní kẹ́ ẹ mẹ́rìí wá ẹ rẹ́rìí mú wá ẹ̀rí pé ìgbà tí wọ́n bá ti rẹ́rìí mú wá wọ́n máa wọ́nà láti dá sí rọ́ọ̀fù káwọn lura wọn káṣe lura ọ̀rọ̀ ẹ̀sìn láǹsọ̀ pé ẹ bọ́ta tó bá bá ti di ẹ bọ́ta ó dájú pé ẹ̀rí sànù so sẹ́yìn bá sì mà bẹ́ẹ̀ ẹ̀yin náà máa wùlẹ̀ bẹ́ẹ̀ wù so nítorí pé ẹni tẹ́ bá tiri tí ń bẹ́ẹ̀ wù ẹ̀rí tó ní òtó nǹkan ni. nígbà tí pé Umar radiyallahu anhu kò sí tẹ́ fẹ́ fi bá a pa tí ò ní borí yín ẹ pa báyìí ìní Abu Lu'lu'a al-Majusi akhzahu Allah lọ́lọ́ sí kúpa Umar radiyallahu anhu. ọjẹ ẹrú fún ọmọ tí ó ṣe ọmọ tó dànù ó ṣe ọlọpàá Umar radiyallahu anhu ọsà Umar Umar náà ti sá lọgbẹ tó lórí irun ó sì ń bá lọ wọn kí irun tó ní tó wọn ní ó ní àwọn fọlọ ò ní òun pé wáyé torí màjúsí lélẹ́yìn ọ̀kan náà ti ń bọ̀ náà. so Umar radiyallahu anhu ó ṣe bí ọdún mẹ́wàá tó fi ń járò lé fànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam. àdìsí sangba wa yọ dá lórí níta máa wí lẹ́yìn ìgbà tá a bá parí àlùwàlá ni. a ti rí i pé àdìsí tọ́ka sí pé tẹ́ ẹ bá wí wọ́n á sílẹ̀kùn àlùjànnà mẹ́jẹ̀ẹ̀jọ fún yín eléyìí tí wọ́n ti ń ṣe àlàyé fún wa pé lẹ̀kùn mélòó làlùjànnà ni. lẹ́kùn mẹ́jọ Allahu Akbar ẹnìkan wá sọ pé lẹ́kùn mẹ́jọ bá a dẹ̀ ṣe pọ̀ tó yìí kó la máa ṣe á sọ pé laysa amrul akhirah ka amri dunya ọ̀rọ̀ tọ̀run kò dàbí ọ̀rọ̀ ilé ayé wọ́n ti fún ẹ wàá wọlé gba èyí tó bá fẹ́ nínú àwọn lẹ́kùn wọn o má lérò pé. ẹnìtàn gà lérò ń bí òun náà ni wípé ọba àjọ dáràn wípé wọn á ṣílẹ̀kùn àlìjáná yẹn fún ẹ ọba àjọ dáràn kò túmọ̀ síbẹ̀ o tó bá jẹ́ mùsùlùmí tó ń tẹ̀lé tà nàbì sallallahu alaihi wa alihi wa tó ń jẹ́ mùsùlùmí tó ń tẹ̀lé si èso ń bí dà ṣe ń sin náà lójú méjèèjì jìmọ̀ jẹ́ ń mùsùlùmí. èyí jẹ́ wọ́n mọ̀ mí kún orí mi gbogbo ojoojúmọ́ ló ń sìn lọ. èsì ọkùnrin ti ń sìn kó sùn tó wọn ní rí mọ́sálásí àfijọ́ ọ̀nù rẹ̀ bá dùn níjọ́ náà wọ́n kọ́ parí nǹkan sùn àwọn olùdíyà. tó ajẹ́ mùsùlùmí lójú méjèèjì ní kọ̀kọ̀ àti ní gbangba pẹ̀lú àwọn ìyẹn ni wọ́n máa ń lọ lábẹ́ pẹ̀lú àwọn kan wọ̀nyí nígbà tí kò kan tó lẹ́gbẹ́ mọ́rọ̀ fi lọ́rùn ẹ̀ka náà gbèsè ayé ló sálù àlárí ọwọ́ àti ìbára mi ti sọ fún ó tilẹ̀kùn àjẹ́nà mẹ́jọ fún fún táàní fún ọ̀daràn rẹ tí èsì náà lá. eléyìí jẹ́ báwọn. bákan náà ṣé bá wo ẹ̀gbàwọ́ ọ̀rọ̀ yìí wọ́n tọ́ka sí pé ìbẹ̀rẹ̀ àlùwàlá bísímìlà ìparí àlùwàlá àdúà. ṣùgbọ́n gbogbo àwọn àdúà tí wọ́n máa ń ṣe lóríṣiríṣi nígbà tó bá fẹ́ fọwọ́ ọ̀tún ọlọ́run ṣe mí lọ́kàn náà jọ́ gba tíra mi pẹ̀lú ọwọ́ ọ̀tún tó bá fẹ́ gba tó bá fẹ́ fọwọ́ sí mọ́ ṣe mí lọ́kàn náà tó fún tíra rẹ̀ lọ́wọ́ òsì tó bá fẹ́ ẹ tó bá fẹ́ bójú tójú mi ní nàdírọ̀ ìlàrọ̀ fi há nàdírọ̀ wọ́n ní gbogbo àwọn ìgbà wọ́ọ̀rọ̀ tó mílẹ̀ wá bọ̀ àyífa kẹ́bí ìmáàmù Nawawi àtàwọn míì ti sọ gbogbo ẹ̀ ìrọ̀ ni ẹ sì rí fáwọn tí bídí àyẹ̀ ń bẹ fún tí ìparí àbàlẹ̀ yóò máa jẹun pẹ̀lú ìrọ̀ lọ́mọ. nítorí kó ọmọ ọmọ ìrẹ́ni sàlàyé fún ọ̀lọ́sí tó ti gbá láyé yóò sì hun rí máa ní sẹ́wọ̀n pé bídí àwọn máa hun rí máa burúkú torí di eléyìí eléyìí wọ́n fi hàn wá dúró àdáyé. ṣùgbọ́n tẹ bá wo ti yìí o wọ́n ní títí débi wọ́n ashhadu anna muhammed muhammadan abduhu wa rasuluhu. ṣùgbọ́n fi kún wa látọ̀dọ̀ ìmáàmù tìrìmìdì rahimahullah fi allah ma ja'alni min at-tawwabin wa ja'alni min al-mutatahhirin. tọ́ àfikún yìí wá lọ́dọ̀ ìmáàmù tìrìmìdì. wọ́n ní tẹ̀wábí àti mùtọ̀fàhìrì. sẹ́mílọ́kan nínú ẹni tí yóò máa ronú pìwàdà sẹ́mílọ́kan nínú ẹni tí yóò máa sè mára. ṣùgbọ́n yàtọ̀ sí àfikún táwọn tó máa ṣe wọ̀jà á ní min ibadika salihin àhà àdúrà tó dáa ní àmọ́kùn níbi àdúrà yẹn lè máa ń ṣe ni pé náà ẹrú olùṣe dáadáa ṣùgbọ́n kọ́ wá fi kún bí àdúrà wá. اللهم اجعلني من التوابين واجعلني من المتطهر من المت من المتطهرين tèmi lọ́kàn náà ti máa ronú kú ara tèmi lọ́kàn náà ti máa ṣe mara wọ́n ní wọ́n pa àtẹwùbà àti tẹpọpọ wọ́n papọ̀ nínú àdéhìí yìí ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run tó ní inna Allaha yuhibbu at-tawwabin wa yuhibbu al-mutatahhirin. kọ́nà ọba bá nífẹ̀ẹ́ sí àwọn gege gẹ́gẹ́ bó ti ṣe nífẹ̀ẹ́ sí àwọn olùṣe ìmára. wọ́n ti pa méjèèjì pọ̀ nítorí pé wọ́n jọra wọn. ẹ̀ẹ́dì túbá ìrònúpìwàdà ó ní í ṣe pẹ̀lú ṣíṣe àfọ̀mọ́ gbogbo inú wa gbogbo kọ̀kọ́ wa. ẹ̀ẹ́dì ìṣe ìmára ó ní í ṣe pẹ̀lú gbogbo òde wa gbogbo gbangba wa. ẹni tí ìkọ̀kọ̀ àti gbangba rẹ̀ bá wá mọ́ ó sórí rẹ̀ àbí ó sórí rẹ̀ ó sórí rẹ̀ sórí rẹ̀ Allahumma ja'alna minat tawwabin wa ja'alna minal mutatahhirin minal mutatahhirin lẹ́yìn lẹ́yìn tí èyí tí ìmáàmù Tirmidhi tọ́wọ́ wá nínú àfikún tiwọn ìsọfẹsẹ̀ rìn lẹ̀ àbí ọ̀fẹsẹ̀ rìn lẹ̀. ìmáàmù Tirmidhi rahimahullahu ta'ala wọ́n gba ẹ̀gbàwọ́ ọ̀rọ̀ yìí wá pẹ̀lú àfikún yìí wọn wá sọ yìí pé wọ́fí ìsìnàdìhí tẹ̀tẹ̀rọ̀bùn wọn ní ìkọlura wọn ọ̀sẹ̀lẹ̀ lọ́nà tó gbà wá. wọn ní wọlé ìsìnkò fi hádà kẹfì ròṣà ìdè wọn ní kò sí nǹkan kankan tó lọ títí tó fẹsẹ̀ rinlẹ̀ nípa àdúrà yìí nítorí ìlẹ̀ tó ń tẹ̀tẹ̀rọ̀bùn nítorí ìkọlura wọn tó ṣẹlẹ̀ wọn sọ pé nǹkan kọlura wọn bóyá sanadan àbọ̀ kọlura wọn mẹtinan kí ló jẹ́ pọ́ náà tó gbà wá ló ti kọlura wọn bí kẹ́nìkan sọ pé ẹnìkan lọ́gbà wá kẹ́nìkan sọ pé àkè sùn tó ó sì lè jẹ́ pé nígbà gbà wá lọ́rọ́ takora wọn tòṣùgbọ́n àwọn olùmọ̀ wọ́n sọ yìí pé ohun tí ìmáàmù tẹ̀mẹ́dé sọ́ńbí kò lè lápá lára ẹ̀gbà wọ́ọ̀rọ̀ yìí láti sọ́dẹ̀ tọ́lẹ̀ nítorí pé máa fi hàdà hadithi àyè máa fi ìsìnàdìhì mìíràn sẹ́rọ́bì fọwọ́ sẹ́rọ́bù marjuh wọ́n ní ìkọlùra ń tọ́lẹ̀ irú rẹ̀ kìí sọ ẹ̀gbà wọ́ọ̀rọ̀ tọ́lẹ̀ torí ẹ̀ lápá kan nínú àwọn olùmọ̀ ti sọ pé àfikún tọ́wọ́ látọ̀dọ̀ ìmáàmù Tirmidhi rahimahullah ta'ala òun gan ọ̀fẹ̀sẹ̀ rinlẹ̀. pàápàá jùlọ Al-Bazzar àti Tabarani àwọn náà tún gba ìgbàwọ́ ọ̀rọ̀ wá gbọ́ nàmí pẹ̀lú àwọn àfikún yìí bó tilẹ̀ jẹ́ pé ìgbàwọ́ ọ̀rọ̀ ìkíni kejì wọn lẹ̀ ṣùgbọ́n èyí tí ìmáàmù Tirmidhi gbà wáyìí wọ́n lè tọrọ tó wà ń bẹ̀ mọ́rọ́jú wọ̀ wọ́n lè tọrọ ọjà. ìgbà tó bá ti jẹ́ pé kìí ṣe ìtọ́ tẹ̀wọ̀n ajẹ́pẹ́ lẹ́yìn ò lè kó bá àdéhùn yẹn pé káfí sẹ́rí. ǹjẹ́ tó bá rí bẹ́ẹ̀ ajẹ́pẹ́ àfikún yìí ọ̀rọ̀ àfikún là ń sọ fún ẹsẹ̀ nìkan àsọ̀fẹ́ àṣẹ́rọ̀ ńlá ìlà ìlọ́gbà wàhálà ìṣẹ̀lẹ̀ kẹlẹ̀ wàhálà ìṣẹ̀lẹ̀ wá pé kò fẹsẹ̀ rìn lẹ̀ pé ká wí lẹ́yìn àlọ́ kó tó fẹsẹ̀ rìn lẹ̀ kí wọ́n á sọ yín mùsùlùmí sọ pé kò fẹsẹ̀ rìn lẹ̀ kí wọ́n á náà fẹsẹ̀ rìn lẹ̀ lọ́dọ̀ sí. so ṣùgbọ́n Allahumma ij'alni mina at-tawwabin waj'alni mina al-mutatahhirin òun ni tọrọ wà lórí ẹ̀. àìsọkùn náà kan ntí ìmáàmù Tirmidhi sọ ń parẹ́ àwọn olùmọ̀ tó ti kọjá ti pé nínú àwọn tó tún sọ láyè sí Sheikh Al-Albani wọn sọ pé ọ̀dà. tọ́ ǹjẹ́ tó bá rí bẹ́ẹ̀ kò sí tọ́sẹ̀ kùtùkù táwọn awi lọ lẹ́yìn àgbàlá wa àmọ́ títí àbá awi àmọ́ wo sánmà bàbá àní wo sánmà. ẹ̀gbà wọ́ọ̀rọ̀ tó wá tó ní ká wo sánmà ọ̀lẹ̀ kò sì sí ẹ̀gbà wọ́ọ̀rọ̀ kan tá a mà tó ní ká nàka ńgbà tí àbá ń wí ambọ̀sibọ́sì ká bomi sẹ́nu náà ọ̀fẹ́ wí nǹkan tó wá bomi sẹ́nu sẹ́nu pé gbogbo ìtọ́ àlétè ni ọmọ àgbọ̀n alẹ̀ ẹlòmíì tó bá ti sàlọ̀ alásán kọ̀kọ́ bomi sẹ́nu yọ wà nàka yọ ọmọ wa wò sẹ́nu aṣáájú ẹ̀lẹ́ ẹ̀ máa wò dáadáa omi ọmọ kan náà ṣòro àfikún jẹ́ kó gbé mi aṣáájú ẹ̀lẹ́ ilẹ̀ ẹ̀ lọ́wọ́ wàṣẹ́ kúlẹ̀ ṣẹ̀rí kẹ́lẹ̀ wàṣẹ́ عبده ورسوله اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين من المتطهرين لي لي تباتري كوفي سعرين كما wípé ẹgbàwọ ọ̀rọ̀ yìí wọn tọ́ka sí wípé eléyìí làdúrà kan èyí tó wá fífa àná sí lẹ́yìn ìgbà tá a bá parí àlọ àlàó àyàfi ètò tó wá nínú ẹgbàá wọ̀ọ̀rọ̀ mi tó fẹsẹ̀ rinlẹ̀ lọ́dọ̀ Ibn Hibban àti àwọn míì fún Ànábì sallallahu alaihi wasallam wọ́n tún ní wọ́n á máa sọ lẹ́yìn àlùwàlá wọn pé subhanaka Allahumma wa bihamdik la ilaha illa anta astaghfiruka wa atubu subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu méjèèjì. ọ̀kan ní ashhadu ọ̀kan ní ashhadu subhanaka allahumma wa bihamdika la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk eléyìí jẹ́ àlàyé nípa àwọn àdéhìí àti àwọn nǹkan tó yẹ ká mójútó wala shakk oníkàlùkù wa ló fẹ́ wà lùjánà. ẹnìkàlùkù wa náà nísìnyí wò kápẹ́ wọn sọ fún kíkọ́ ji ọgba ọgbà wọlé ní ọjọ́ gbẹ̀ndà òkè àmà tó a ti ń rí nísìn ìpè lóòótọ́ a lè rí wọ̀ ẹ̀ àfi pẹ̀lú òkè ọlọ́run ọba wa àtàánú rẹ̀ ṣùgbọ́n pẹ̀lú rẹ̀ èèyàn gbọ́dọ̀ sí lọ ẹni tí ò sí náà rárá kò sí nínú ẹni tí ó wà pẹ̀lú àná wa أشهد أن لا إله إلا أنت استغفرك Number one. Wọ́n fọ́ sí láti àwọn tó ń sọ̀rọ̀ pé kí bóyá nípa àwọn bàbá àti ìyá lọ wípé àwọn ọ̀gá sọ pé bóyá bèbè ni wọ́n wọ́n wọ̀ lẹ́nu. Àwọn ọ̀gá sọ pé bàbá lẹ́nu nìkan rẹ̀.

sẹ́mi pé tí ń bẹ ó ní àwọn kan sọ pé anabi sallallahu alaihi wasallam bàbá àti ìyá rẹ̀ ọmọ ni àwọn kan sì sọ pé bàbá rẹ̀ nìkan ìyá rẹ̀ àwọn òun wá dá sí òpó yé sẹ́wọ́n kí ní yẹn á ọ̀la ìmọ̀tálà ńlá ni tí ọba lọ lé tó kò ní gbọ́rú ẹ̀ yìí ẹlẹ́ẹ̀kejì òun náà òkú yẹ títa lákòókò náà olùwò ó ní ó dàbí ẹni pé ọ̀nà mẹ́ta lọ́nà tí ẹ̀rẹ́ ti gbọ́wọ́ sókè sàdúrà wà tó wọ́n ń sọ pé ọ̀kan lè yóò ṣe dúdú bá wọn ọ̀kan lè yóò ṣe kí n gbà ọgbẹ́ ká sàlàyé láṣẹ kàpẹ́lẹ́ tó gbogbo ẹ̀ ti máa yẹ náà. báyìí ló lè ní pé lẹ́gbẹ̀ẹ́ ìṣẹ̀lẹ̀ fún ẹgbẹ́ nísìnyí pé tí èèyàn bá fi ibi díẹ̀ lẹ̀ lọ́la láì tí ò ṣe gẹ́gẹ́ bí àwọn bí abikí kékeré ní wọ́n fi ewu tayọ̀ náà kí ẹ̀ máa tún àláwọ̀ àlọ́ lábẹ́rẹ́ ṣe. wọ́n yẹ kí ẹgbẹ́ ẹsẹ̀ ṣàlàyé gbàgbọ́ pé tí wọ́n pé àtò tí èèyàn fi ṣàlàyé kò tí ì pẹ́ ju pé ẹ lè ṣan. ṣáàrin ní pé ṣé òjẹ́ ìbòjú ìlà ní fún ọmọkùnrin pé kó máa jẹ́ kí kó máa jẹ́ kí mọ̀ ní mọ̀ ní kó máa jáde láàyè kó jẹ́ kó mọ̀ mọ́ ládàá ìgbé ju bóyá kò fẹ́ ṣe kò lè ní kápá láti ṣẹlẹ̀ ọ̀sán. ètò kọ́ máa ń dékọ́ jáde kọ́ máa ń mú jáde ìrìnàjò tó kọ́ máa ń dékọ́ jáde ọ̀tọ̀ òun gan ni mú jáde gẹ́sẹ̀ tọ́jà kékeré máa mú ní ìjáde lára ìgbọ̀nà kan tí ń gbà mú fẹ́ntọ́ dáa ṣe fẹ́ntọ́ dáa orúkọ náà sọ pé ọ̀lẹ́dínà kò lè fọwọ́ bí i àbúrò ìlà àlẹ́ àdúrádì ọ̀mà mẹ́lẹ̀kẹ́ ẹ̀yìnmánu ń fẹ́ ìlànà ọ̀yọ̀ mẹ́lómi sọmọdébẹ̀dàkọ́ wọ́rọ̀ alárìkẹ́ fẹ́kulẹ̀ ìfẹ́kùnmùlàánú àwọn lọ́tẹ̀ nìyẹn ẹni tí wọ́n ti ń wá ọ̀nà àti satisfy ara rẹ̀ yàtọ̀ sọ́nà àfẹ́yàwó. yàtọ̀ sọ́nà ẹrúbìnrin tí wọ́n kú lójú tí wọ́n fún tiẹ̀ bá tún gba ọ̀nà míì ọ̀daràn olùtayẹnu àlọ́lọ́ tábà fẹ́ máa jókòó kò sí wàhálà torí délé ẹ̀dá jìnnà sí ti ọ̀dà ọlọ́run ọba ọ̀fẹ́ fájìnnà sí ọlọ́run ọba kò ọlọ́run ọba kò sí òfin tó takò eléyìí sòṣùwọ́n kọjá pé wọn náà ní fúnra ara rẹ ló mú mà ní ìjáde eléyìí èsì ń tọ́da ìtakò fún ọlọ́run ọba ni ìyàwó lọ́lọ́run ọba ní kò fẹ́ wọlé àṣẹ ọ̀làgbára láti fẹ́ yàwó náà lọ́fà lófin ṣe tó ń ṣe òkò sì sí tàbí ṣùgbọ́n kó o tún lágbára láti fẹ́ yàwó torí kò ojoojúmọ́ lọ́ọ́ máa jẹun ó ń jẹ èèyàn kan ó sì wá nu súnà san rẹ̀ tó fi sẹ́kù. Owó bá wọ̀. Wọ́n dájú wípé owó gan ọlọ́nà àtìrì. Torí pé jíjókòó tó ń jókòó tẹ́tẹ́rẹ́ tó jẹ́ pé wọ́n retí kẹ́ ní ẹ̀kọ́ léèwé kó tó di pọ̀ jáde lójoojúmọ́. Tó bá kó níyàwó sẹ́ni tí ọ̀wọ́ délé tí ọ̀bọ̀. Olùbátẹnusẹ́ rẹ̀ ló ti máa gbà lọ sí lẹ́kṣọ̀ wa. Sọ àwọn ọ̀lẹ́lá tó nítorí pé ẹsẹ owó tó bá tilẹ̀ làá fi lẹ́rán nítorí tẹ́lẹ̀ ìṣọ́ra fún tí ọ̀dà ọlọ́run bá ti lé wọ̀ tó bá sì gbọ́ tó gbà ọlọ́run lórí ṣiríṣi ọ̀nà ti fi bá rù wọn wí. ẹnìkan ló níyàwó àmọ́ òun fẹ́ tìlú kan lọ sílùú kan nítorí assignment kan tó fẹ́ gbóná láti fi ṣe ọ̀hún. o ò sì mú ìyàwó lẹ́yìn òun sì lo ọjọ́ tí ó pẹ́ ń bẹ̀ díẹ̀ tó ń lè máa fọwọ́ aró òun mú mà ní òun jáde rárá o ọlọ́run lọ ọ̀wọ́ ọkọ̀ tó fi mú ìyàwó rẹ̀ lọ àbí òye ó sì wọ́wọ́ tó fi gbalé lọ ọlọ́run yìí lọ́wọ́ àìjẹ́ bẹ́ẹ̀ ọmọ bó ti máa tètè sáré wálé tó fi máa sáré padà sí ìlànà. Number three.

alhamdulilayi ìbéèrè jẹ sí nípa pé ẹ gbọ́ pé kí ẹ bá gba ìlú náà ọlọ́run bá máa ń gbogbo ètò tó fún nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ni pẹ̀lú májẹ̀mú ọ̀pọ̀ àwọn ẹ̀ṣẹ̀ yẹn ti lẹ́yìn ìgbà tó ti di mùsùlùmí tí ọba jẹ́ bẹ́ẹ̀ ó wá náà dé ìlú pẹtẹrin rẹ nínú sàkéháì ní sàkéháì bọkárì anábì sọlọ bá àdìsọlá sọ ẹgbẹ́ ẹni tó bá ti fi kẹfìrí sílẹ̀ tó di mùsùlùmí tí ọ̀parú àwọn àwà burúkú tí ń wù tẹ́lẹ̀ nígbà tó di mùsùlùmí ọlọ́run ó kí pẹ̀lú ètò sí ní islam àti ètò sí nígbà bẹ́ẹ̀ ẹni tí ń ṣe dáadáa lẹ́yìn ìgbà tó gba ìsìlámù ẹni tí ń ṣe dáadáa lẹ́yìn ìgbà tó gba ìsìlámù irú èyí tí máa ń ṣe kó tó di mùsùlùmí ọlọ́run fún ládé ètò ti ṣe ńgbà tó jẹ́ kéfì lọ́nà fún ládé ètò ṣe ńgbà tó jẹ́ mùsùlùmí torí délé kì ṣe pé èèyàn kan sọ pé tó láti di mùsùlùmí everything has finished rárá tó tó bá ń jẹ́ báyẹn sẹ́nìkan tuntun á jẹ́ mùsùlùmí tó ń wò pẹ́sì òun ti papọ̀ jù ṣé ó lè tún terminate islam rẹ̀ kó rí inú rẹ̀ á tó bá ti rí ẹ̀kọ́ dájú kọ́ rẹ̀ nítorí pé àtúntò terminate rẹ̀ tí òun tọ́lọ̀ bá pa olójijì kọ́ yọba di pé wà inna ahadakum la ya'malu bi 'amali ahli al-jannah hatta ma yakunu baynahu wa baynaha illa فيسبق عليه الكتاب فيعمل بعمل أهل النار فيدخلها قال لكم السبيل فهو وجاء مسلمين وبعد ببالي ربو بشفايا àmọ́ kú mùsùlùmí á ìrètí rere wà fún ọlọ́la àgbéyà àní kódà mùsùlùmí ni mùsùlùmí o àmọ́ ní ìsìn wọ́n wá mọ̀ ọ́ tàmínétì ní ó rẹ̀ kò sì sígbà tó lọ́rùn ipá yẹn láàrin sẹ́kọ̀n ọlọ́run ti ẹ̀ kó tó di rẹ̀ tó ah. ń torí di ẹlẹ́yìí báyìí watubu ila Allahi jami'an ayyuhal mu'minun ọlọ́run ni ẹ ti lọ sọ́dọ̀ lọ gbogbo irú wọn lélẹ̀ asrafa ala nafsi kó ti ta ẹnu àlà nípa ẹ̀tọ́ ẹ̀mí rẹ̀ ó ti ṣe ìranù débi hín tọmọ pé tọ́nà bá rò mú tí ọ̀fẹ́ forí jùn wọ́n gbà ọlọ́ni la taqnatu min rahmatillah ẹ má sọ̀rọ̀ ìtinú nípa àti ọlọ́ inna Allaha yaghfiru dhunuba jami'a ọlọ́run àmà ṣàforí ní gbogbo ẹ̀ṣẹ̀ innahu huwal ghafurur rahim aláforí jùn oníkẹ́ni kọ́sọ̀rọ̀ àforíjì ọlọ́run àbò foríjì nǹkan tí ó sì kọ́tọ̀rọ̀ àforíjì ètò kíkọ́ àlùn tàbí ní islam lẹ́yìn rẹ̀ àwọn àmì ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu ní ìparí àlùwàlà sádùá àná àbí zikiri àdúà ní zikiri sí ni sẹ́bórìsì méjì ní àdúà a ní dùá òfẹ́rẹ́ a sì ní dùá òmọ́sálẹ̀ àdúà tá a ti tàfin yín lọ àtàdúà tá a ti tàfin bẹ́ẹ̀ lọ àdúrà tá a ṣe níbi bíbà àdúrà yìnyín lọ́rẹ̀ a sì ti mà kó ńlọ́lọ́lá ju àdúrà ti tọrọ lọ àdúrà kọ́ ọmọ yín ọlọ́lá ju kọ́ ọmọ tọrọ lọ tẹ̀sí wípé tọ́ ọ bá pọ̀ láti tọrọ lọ́dọ̀ ọlọ́ ọlọ́run bínú sí ọ man la yas'alillaha yaghdabu alayhi ẹni tí ò bá bẹ lọ́kọ́ tọrọ lọ́dọ̀ ọlọ́ ọlọ́run bínú sí ọlọ́run bínú sí wa. tòun torí di eléyìí báyìí zikir ni àdúrà tuntun ni a lè fi ká gbóhùn sókè nítorí pé zikir ọ̀tọ̀ nínú òfin ṣẹ̀rí àká gbóhùn sókè sí. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما تباتك اللهم اجعلني من التوابين أولي رسله واجعلني من المتطهرين وأولي رسله تركلي دعاء مسألة àdúrà ti tọrọ ni àdúrà ti tọrọ àní gbọ̀n sókè mẹ́ àdúrà ká yín lọ́n àgbọ̀n sókè. Àlàfọ̀. Pẹ̀lú ẹgbẹ́ bí a pé alìfẹ́ kẹfẹ́ yìí, ṣé èyí lè àgbẹ̀ tẹ̀lé ṣẹ̀fẹ̀ máa ń gbé kó bẹ̀ tó fẹ́ mùsùlùmí torí àwọn wàhálà kan. Dáadáa dáadáa dáadáa. Àbẹ̀nẹ́jà ló mùsùlùmí náà kẹ́lẹ́ mùsùlùmí. wọn ọdọgba Ọlọ́run gbà ṣùgbọ́n náà tó fi pé kò lè dọ́gba mùsùlùmí àti kẹfìrí ò lè dọ́gba ṣùgbọ́n bẹ́ẹ̀ nù àwọn èèyàn tó dé pé ń tó mú un lójú nù fẹ́ wọn ti condition ni pé ó di mùsùlùmí ò kò síbi tọ́lọ̀ ti conditionalize rẹ̀ bí wọ́n máa ṣe díẹ̀ wọ́n máa ṣe díẹ̀ tọ́lọ̀ Islam sọ pé ńgbà tó bá tó jọ kan táwọn máa ti dàgbà tó sọ yọ kàn kó o ṣe máa yìn sá yóò sì kó ètò bá lè kó náà àwọn ọmọ àwọn náà máa pàtẹ́wọ́ tẹ̀wọ̀n kó kò dé nu tó ń torí délé gbọ́lọ́mọ àmọ́ Islam ò bínú sí o sọ̀rọ̀ pé yé wa tó ṣùgbọ́n tí wọ́n bá béèrè advice lọ́dọ̀ wa sí láàrin dọ́kàtì àti Maimuna èwo à Maimuna ni o dọ́kàtì lọ́wọ́. sí èyí àpéjọ bá ti ṣe mùsùlùmí torí ni wọ́n fẹ́ kó má tó rí bẹ̀sẹ̀ kò burú ti torí rẹ̀ kò sí tó lè fi wé lára dọ́ka yé wa torí pé lẹ́yìn náà ẹ wà lómi ọ̀ma ti jẹ wà bá kan ẹ wà náà ní ẹsẹ̀ ju táìsì lọ so gbogbo eléyìí náà kò burú ná fa oṣù mẹ́wàá ó wà lára ẹ̀sìn ni wàhálà tóbi tí o bá lẹ́sìn wàhálà mi kílà nítorí kò sí bó ti lè dáa tó wàhálà náà ni yóò yóò dá méjì lé rẹ yóò dì mọ́lì dà àwọn ọmọ rẹ lọ́jọ́ wa ẹ dì mú wàhálà ìtọ́ lẹ́sìn gan wàhálà ẹ dì mú àti tó bá ti rọ́pò yọmọ pé I have my goal ẹ wá lọ kírun àdìdè ẹ wá lọ kírun ya súnà àdìdè àti ọba tí wàá lẹsìn tẹ́lẹ̀ kọ kí ni wàá là ọba tí wàá pé dọ̀ka àdìkan tàbí òye wa lórí ti eléyìí báyìí ẹ anabi sọlá sọlá ti parí ọ̀rọ̀ wọn ni fọrọ bìnnà ti dín sẹrí bàtì ẹ̀dá ẹni tó lẹsìn ní kò jù rí rẹ ojúlé fífẹ́ rẹ̀ o tí ọba débẹ̀ òfo lóhùn ìpẹ́ ìpẹ́ lóhùn gbogbo ojú ń dáńsẹ́ kí ní ìpẹ́ náà ni tó ń torí délé ẹlẹ́sìn ẹlẹ́sìn ẹlẹ́sìn ní kí wọn máa tó gbé lẹ́sìn ó lè ó lè ní àwọn àléébù sí ẹ̀wọ̀n bá àmọ́ ẹ̀ kéde máa ti ń kọ̀rẹ́ sí ẹ̀wọ̀n gbọ́ ẹ̀wọ̀n gbọ́ ẹ̀wọ̀n gbọ́ ẹ̀wọ̀n gbọ́ ẹ̀sìn ọ̀lẹ́sìn yóò bọ́ débi pé wàhálà òní ló bá sọ̀rọ̀ máa ń fẹ̀ ṣe á ah, yóò wọ́n sì máa wò pé ó ti di ọ́sítàkù tọ́lọ́ máa ti kúnlẹ̀ sá tó torí délé ẹjọ́ lẹ́sìn kẹfẹ́ ẹ̀sìn yẹn ó sì ń bẹ lára nǹkan púpọ̀ látara bí ṣe ń wẹ̀wò ẹ máa bẹ lẹ́sìn bí ìṣẹ̀lẹ̀ àbí èyí wa torí kẹ́ máa sàbútà ju ẹni tí ń lo jàǹbá wọ́n lè gbé ẹran orí wọn bu wa èwo ni wọ́n bù ẹ̀sìn Islam ó mú ìwà sọ̀yìn wa àbí èyí wa àwọ̀rọ̀ sabuta jíjẹ́ sí islam pọ́nlé. ìgbà tó ti wọṣọ tí ọlọ́run bá ń fẹ́ kí wọ́n wọ orú rẹ̀ àbí òye ibẹ̀ yẹn fi ṣàpèjúwe pító inṣàlá inṣàlá ọlẹ́sìn. kìí ṣe pé àkíyè certainly inṣàlá ọlẹ́sìn. so lẹ́yìn rẹ̀ wàá tún máa try láti wo àwọn ìṣesí rẹ̀ ní ìlànà ìṣẹ̀ṣẹ̀ lódodo ẹni tí wọ́n máa ń wá nǹkan wọ́n máa dáàmà tí máa ń wá ọkọ ọmọdé sì dírámà ara rẹ̀ láì lọ tíátà ẹni tí sì ń wáyàwó náà ọmọdé sì dírámà táìsì ara rẹ̀ tòǹtòǹkò náà lè máa tètè pò lẹ́sìn lẹ́yìn pọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti lè jọ dára obìnrin náà lè máa tètè pò lẹ́sìn lẹ́pọ̀ dára burúkú kan ni wọn kàn lè ti ka àwọn àdìsí mẹ́ta kan tí wọn àmọ́ pé ẹ bọsẹ ànábì sọ bí báyìí wọn àmọ́ òkú àdìsí kóyì ẹ yọ ọkọ náà tó oríṣiríṣi gbogbo àwọn akọọbẹ ẹ gbọ́dọ̀ mọ náà nàmọ báyìí. Now. Now. Be about it bí a ṣe bóyá ìbò máa pè ju ìkan wa ní gbogbo ẹ̀yà àpapà lórí àlùwàlà wa àti wá kí ọ bàbá ti kàn àti parí àlùwàlà àárín ti fọ apá àti wá ń pa orí àpadà síbi apálẹ̀ kan àpapà wa àwa tún rí pa àbọ́jú àti ń pẹ̀sẹ̀ èso túmọ̀ sí pé àti papá àti pòrí àti pèlí àwọn ń pẹ̀sẹ̀ á padà sójú àwọn afọ apá á parí pèsè á tẹ̀sẹ̀ wá pẹ̀sẹ̀ àyọnu àfimú àti ti parí àlùwàlà òwúrò káyọnu káfimú lẹ́yìn ìgbà tá a ti parí àlùwàlà ẹ̀rọ ṣe jẹ́ mẹ́. Báyìí kò sọ. Tọ́lá ṣe. Àwọn bí aṣọ pàtàkì, ìdílé ìdí àgbẹ̀ ìdílé kan, ìdílé ọ̀sẹ̀. Tó lẹ́tọ̀ọ́ fún ojú òun ò gbàgbọ́ pé àgbèrè gbé e sọ àtẹ̀kùtẹ̀ bá ti ra tí yẹn gbé kalẹ̀ èèyàn fi sàmì sí kọ́ ọ́n bá jì lórí igi àti yẹn ra lórí igi àkókò tó tọ́ka ra lórí igi ríra èso lórí igi bẹ́ẹ̀ ọ̀lọ́ra ríra jà tó ní sùjú nù وقد نهى النبي صلى الله عليه وسلم عن بيع الغرض أنا بسكوكو وقارا كان تدقوني سجنه àyàfi tí wọn ti pín nǹkan yẹn ó ti pọ́n ó sì ti pọ́n ara pẹ̀lú májàmú pé wọn bá wa gé torí pé tí o bá ti pọ́n dára tó wà ń bẹ pọ̀ ìṣojú tó wà ń bẹ pọ̀ nísìnyí wọ́n ra èso tó wà lórí mángòrò yìí pé gbogbo ẹ̀ lọ rà ọlọ́run nínú àánú ẹ̀ tó dìgbà tí yóò kíkà kò fi gbà yẹn one hundred gbogbo yòókù ọ̀kan kóòtù wo ló gbé ẹni tó fún ọ lọ gbàtí wọ́n ti fi ra rẹ̀ tó ti fi sẹ̀sìn bá torí délé tó wà nílẹ̀ lámàrà àti wàá rà wọn á ní dábì sàmì sí àdó làwọn máa fi sàmì sí àbáṣọ pupa àbí tẹ̀sùbà àbí kó tẹ̀ jẹ́ pé bọ́yá ọ̀pẹ̀lẹ̀ àbí àgbélébù kálukọ́tà fi tiẹ̀ sí fa ewé la yóò fi sí ẹ fi sọlọ eré mùsùlùmí lẹ́yìn nítorí pé ẹ nítorí pé àwọn èèyàn ń ṣe ìbàjẹ́ kẹ́yìn náà máa wá ṣe ìrarùn nítorí di eléyìí báyìí ẹ dúró di ọjà yín jẹ ẹ rà bẹ́ẹ̀ bá ti lè dúró di ẹ̀dìyàn sọ eléyìí gan ni Islam ó ní pé kí n fi ilẹ̀ kí n bọ́lọ̀ ń dúró láì sokùn mọ́ lẹ́sẹ̀ wọ́n ní rárá o ẹ sokùn mọ́ lẹ́sẹ̀ kẹ́ wá bọ́lọ̀ tó yé àdó kìí sokùn aṣọ funfun kìí sokùn tẹ̀sùbá kìí sokùn àgbélébù kìí sokùn ọ̀pẹ̀lẹ̀ kìí sokùn àmì páwọn èèyàn ò tiẹ̀ gbọ́ lọ́wọ́ bá gbọ́ gan lómi. àbí òye wa tó ń torí de lè àfin àwọn tó ọ̀kẹ́ tó bá ti ra kọ́ tárù ògbé kó ń bẹ kọ bọ́lọ̀ ń do àbí kò fi hàn sọ pé máa bá ń sọ bọ́lọ̀ kọ bọ́lọ̀ kì í gbé kàtà ọ̀mà. kí ló dé sẹ́yìn ẹsẹ̀ bá a ti ṣe torí pé ana mùsùlùmí mùsùlùmí lè nà. nàmbà sẹ́fù. ẹ̀jọ̀ tó máa ń Eh, àwa ní bí graphic bí ọ̀dọ́ wa tó bá ta sọ ìṣó pé wọ́n ti ra sí i. eléyìí ò burú eléyìí ò burú kì í ṣe pé láti sọ láti sàmì sí kó ti lólúwa kò burú. bí a ṣe máa ń kírun lọ ọjọ pamọ́ àjọ ẹ̀ kí èèyàn wá ń kọjá wájú àbí tí ó jẹ́ pé kò sí bí nǹkan tá a fi ṣe àìwájú ìgbà tó wá wo àárín wa tó tó tó dára sí pẹ́ẹ́pẹ́ àárín wa kí ká kà á fún pé àyè gbà á ti kọjá yẹn àti káwá lè dúró. wọ́n fẹ́ kọjá lọ síwájú àwọn fẹ́ gba iwájú ní kọjá. kọjá láàrin àwọn àtàkùn. náà kò tí ń tó burú mẹ́mọ̀ ẹ rọra fún láyè gèdè pé wàá pẹ̀gẹ́ kan láyé tí wàá gbà. ẹ rọra fún torí pé mùsùlùmí ọmọ ìyá yín ẹ rọra fún díẹ̀ ilé iná fún díẹ̀ sódà tí kò kọjá yé àmọ́ àwọn mi burú ọlọ́run wọ́n fẹ́ gbé sùgbó náà fẹ́ gbé wọn sùn ọ̀tọ̀ bẹ́ẹ̀. nígbà táwọn ti wá ṣubúrì mọ́lù àbíṣà yìí wọ́n ní ká má máa ka fásíà nígbà tí máa. àti dáhùn lórí kó ti sùn wá. سبحانك اللهم وبحمدك لا اله الله اكبر الله اكبر